اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين فخرجت لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم سابقكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسؤولين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال للملك حوله إن هذا لساحر عليم أريد يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة بميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى أنتم ما أنتم يخرجون فألقوا حبالهم وعصيهم وقالوا وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين بارك الله فيك ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ó ṣe kí ọ̀rọ̀ ẹ̀tọ́ sí bí kò sí sẹ́ni tó lè ṣe ẹnì kan sì ṣe wò rẹ̀ rí ẹnì kan sì ní ṣe láíláí. a fi yìí fún àwọn ọ̀tá ààlà lórí ìtọ́sọ́nà tó fún wa tó ṣe wá ní mùsùlùmí èyí tó kọjá ọgbọ́n wa tí ìmọ̀ wa ò sí débẹ̀ tí làákàyè wa ò pé a sì lóye rẹ̀ ìrírí kan kò lè sọ ọ̀rọ̀ di ẹni tó mọ̀nà ẹni orí tó bá gbogbo ọlọ́run tó fọ́nà náà ọlọ́run ṣe ọlọ́run nàìjíríà. mo jẹ́rìí pé kò sẹ́ni kan tí lọ sí fọ́ sí ètò ìdókòwò àyàfi Allahu Ta'ala ọba tí ò pé méjì lè níta kò sì bí máa ẹnìkan òbí kò sóòrò kú fọ́lọ́ ọlọ́run ọba òsì ní ẹgbẹ̀rán kò sáláàbí wí fọ́lọ́ bẹ́ẹ̀ sì ni aláfijọ́ kan ò fún un mo jẹ́rìí ikú náà ṣiṣẹ́ lọ́wọ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́wọ́ ọba ló rán iṣẹ́ sí gbogbo ọba aláyé pátápátá èèyàn rẹ̀ àti àjẹ́ ní ibẹ̀. wọ́n pẹ̀lú kọ́tàmì lọ́ọ̀mù tààrà بنبوة محمد صلى الله عليه وسلم نبوات وبرسالته سائر الرسالات. إجابة الشيخ محمد صلى الله عليه وسلم ọlọ́run fi mú ìmọ̀ jẹ́ òjíṣẹ́ wá sópin ọ̀la àbí yàrá rẹ̀ ìdísàn àbí ìfẹ́ àbúrò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí nílẹ̀ nínú ọ̀rọ̀ tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa bí fìfún ọ̀rẹ́ ní fọ́ọ̀mùsà tó ló wà bọ́ náà wà bẹ́ẹ̀ ó ní àwọn orúkọ márùn kan adu Muhammad èmi Muhammad ana ahmed èmi ni ahmed ana mọ́hùyí lẹ́bi yàrá lọ́ọ̀rọ̀ ìkófù èmi ni mọ́hùyí ẹ olùpalùkàn rẹ ẹ tọ́lọ̀ fi pa ẹ̀kọ́ rẹ lórí ilẹ̀ wàhálà lè ha ṣe èmi ni ha ṣe alẹ́bi yọ ṣàbùnà sàáyà kọ́dá mi ẹni tí ilẹ̀ òkùnkọ́ fàyà fún níjọba èdè tí ó jáde níjọba èdè ìrìnà lẹ́yìn ìgbìmọ̀ ẹ̀dá òdìdè wà á nílẹ̀ áàpù èmi nìkan yìí agbábìnrin ìsàkà ìyàwó ìwé yìí tí o sábà tó ní lẹ́yìn ìlú náà ìka àti ọlọ́mọ ọkọ máa bá òṣìṣẹ́ tó jíjẹ́ lókun gbóná àti àwọn sàábà rẹ̀ tí ọlá ló gbà àti àwọn tàbí rọ́nù àti gbogbo àwọn ẹni rí ó kárí gbogbo mùsùlùmí àgbàlá ayé tó yà wá náà lẹ́yìn títí ìjẹ́sì lẹ́yìn ní àkìlá wa ní kìkì ti Islam ètò ládùúgbò ìgbà àti àsìkò pẹ̀lú ìṣesí tó bá mọ̀ bíbí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh insha allah ta'ala àwọn tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ náà tá a bá bọ̀ àmì sí tafsir al-Qur'an ibi tí a ti dúró lánàá ní sọ́ọ̀tù ṣùgbọ́n ó lẹ́ pé ní sọ́ọ̀tù làwọn gbọ̀ngàn láti lọ sọ́ọ̀tù ṣùgbọ́n ibẹ̀ láti dúró lánàá níbi tí ìpàkùrọ̀sọ gbé wáyé láàrin ànábì Mùsá àti Fìràwọ̀. A ṣàlàyé lọ́n fi wá ní Kùránì. Ìṣesí àwọn alátakò àwọn òjíṣẹ́ àwọn tí ò fọ́nà wọn bá gbọ́. Ọ̀kan nínú ìṣesí wọn ni kí wọ́n fi ẹ̀sùn orí yíyí bá gbéra gbẹ̀rẹ̀ tàbí wérè kí wọ́n fi kan àwọn òjíṣẹ́ ọlọ́run nígbà táwọn ọ̀bá rí èsì fọ̀ sí táwọn òjíṣẹ́ ọlọ́run wá nínú àwíjàre àti àlàyé tó yanjú àìrí èsì tí wọ́n fọ̀ yìí sí àwíjàre àwọn òjíṣẹ́ àti àlàyé tó yanjú yìí ní máa ń jẹ́ kí wọ́n fi wá sọ pé orí àwọn òjíṣẹ́ ti yí wọ́n ti yà wò a sì sọ fún wa wípé Mósà fọ èsì padà sí fìlàwọ èsì tó sì fọ èsì pé ìwọ lórí rẹ yí kìí ṣe orí ètò Mósà lórí ṣùgbọ́n ọ̀nà tó gbà sọ ọ̀nà tó ṣe gbé olóòlù ọ̀rọ̀ lé ní láti sọ fún wa láti nínú ẹ̀kọ́ parí kọ́ bẹ́ẹ̀ nínú àmì ẹ̀kọ́ gbígbọ́rọ̀ balẹ̀ fáwọn èèyàn lọ́nà tí ó gbà yẹn wọn ó tilẹ̀ yẹ pé bá mi gbogbo ọgbọ́n náà ètí òní gbọ́ òní gbọ́ tẹ̀sí ètí òní gbà òní gbà sófò omi òní ọmọ ìgbàlẹ̀ àjọyàn ẹ bọ́lá ṣe sọ ọ́nà àná ọlọ́mọ kàdà òní gbọ́ wa. lórí ìṣàmọ́ òtí ara a kò tẹ̀síwájú ní inú ọ̀rọ̀ sọ́ọ̀kì ṣùgbọ́n àyà ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n bẹ́ẹ̀ súnà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n aya kọkàndínlọ́gbọ̀n sura twenty six aya twenty nine ibẹ̀ láti máa tẹ̀síwájú insha allah ta'ala abẹ́rẹ́ àwọn ọba adékọ́lá kí ó tọ́ àwọn wa sọ́nà ó ṣọ́ wa níbi àṣìwí àti àṣìsọ ó sì ṣọ́ àwọn náà níbi àṣìgbọ́ ọba kí ó fún alágbọ̀yé rẹ̀ ó sì ṣe nírọ̀rùn fún wa láti lò أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسعد الله كل الشيطان أن يبني به lọ́jọ́ láti láàrin wa abẹ̀rẹ̀ orúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé àṣẹkẹ́ àlàáfíà ìgbà tí àwọn ènìyàn Musa aléìsọ́lá tó ọ̀sán tó fún fìràmù lẹ́sìn nínú الأقرب بالمشرق والمغرب وما بينهما إن كنتم تعلمون olúwa ti buwọ́ wọn àti buwọ́ rẹ̀ àti tí ń méjì buwọ́ wọn àti buwọ́ rẹ̀ òun ni àlá tó bá jẹ́ pé ṣe láta yìí wọ́n á tẹ̀síwájú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين لئن اتخذت لئن اتخذت tí ẹ bá lọ mú ìhàn ọlọ́run kan lọ́yìnrí tó jẹ́ ọlọ́run ní ìyàtọ̀ sóhun fi hàn yìí ó lọ mú ẹni ní ìyàtọ̀ sóhun fi hàn ó pè é lọ́wọ́ ó pè é lẹ́ni láàrin ẹjọ́ sì fún la àjùmọ̀lá nà kàmílẹ̀ lọ́sìkì igbó wo ṣe yí pé wọ́n sọ di ẹlẹ́wọ̀n wọ́n fi ọ̀sẹ̀ wọn wọn lòun di ọ̀kan nínú àwọn òní nínú àwọn ẹlẹ́wọ̀n ẹwọ kan tí ìhàn tí ó fi ṣe kéde tí ó fi dẹ́rù bá alábì wa Mùsá alayhi salatu wassalam náà tẹ̀síwájú. Kọ̀ọ̀dá àwọ̀dá òjì tó tàbí ṣe ìmòbí. Mùsá ní àwọ̀dá òjì tó tàbí ṣe ìmòbí bá sọ fún ẹlòmíì lọ́lọ́run kì í ṣe wọn ẹni tí jọ sí tán sí àlá tí wọn bá kó dà àwọn òkè ìtúkà mi ṣe ìwò bí tí bá wá ń wà nìkan tó fojú hàn nǹkan kan tí ó jẹ́ ẹ̀rí máa jẹ́ bí ìṣó lórí tí mo sọ pé wọ́n kọ́ ọ̀rọ̀ yìí tí bá mo wá ń kọ́ Kọ̀ọ̀dà bá ti bí i. إن كنت من الصادقين fáàtì bíi nígbà náà mo wà nǹkan tàbí na sọ̀dìkìn tó bá jẹ́ pé ó ń bẹ nínú àwọn olódodo. Bẹ́ẹ̀ni alẹ́ mo bọ̀. Ìgbà tí ń sọ pé kí wọ́n máa mú ẹlòmíì lọ́lọ́run àyàfọ̀hún yìí kì í ṣe Mùsá nìkan ló dojú rẹ̀ kọ́. Tábà wọnú Súrọ̀tù Kọ́sọ̀s, súrọ̀ ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n, áyà kejìdínlógójì bẹ́ẹ̀, súrà twenty eight, áyà thirty eight. Wàkọ́lá fẹ̀rẹ̀ àwọn ìyá ayọ̀ àgbẹ̀mẹ́lá ò máa àìrìn jù lápò ìrìn náà ìrànwọ́ ìrìn náà. وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري. Ya ayé àlèmọ́làwù ẹ̀yin ọ̀pọ̀kùlú ẹ̀yin abẹ́númá ẹ̀yin sànrí ẹ̀yin ìjòyè mi láàrin jùlákòmí ìlànà ọ̀yìn èmi ò mọ ọlọ́ọ̀kan fún yín lẹ́yìn èmi o òun ò mọ ẹnì kankan ní ẹni tá a wá rí fún lẹ́ni tá a mọ wá rírì fún lẹ́ni tá a mọ ké sí lẹ́ni tá a mọ èpè ẹni náà ló ní olùrànlọ́wọ́ alátẹ̀yìntì ẹni náà lọ jọ́sìn fún ọ yàtọ̀ sọ̀rọ̀ fi àwọn tó kú adìyẹ wá sí. فأوقد يا هامان على الطين. أولي يا آمن يا آمن ámánì yìí la lè pè ní ní commissioner, àbí mínísítà for works iṣẹ́ ó wá ní áwòkèdìdì báyìí náà kan fún mi padà yìí sórí àmà yẹn ní pé kó sun àmà kó fi ṣe píríkì fájì àlè sọ̀rọ̀ ha. fájì àlè sọ̀rọ̀ ha. ó wá fi mọ ilé kíkà kan fún mi. لعلي أطلع إلى إله موسى لعلي أطلع كلنا ìtọ́ka kí n lè yẹjú kí n lè yọjú wo ní ẹgbẹ́ tó máa gun ilé tó ga tó ga rọrọrọ fíofío sókè òun ò lè yọjú wo ọlọ́run Mùsá إني وإني لأظنه من الكاذبين إني لأظنه èmi gbà wípé من sáyé nínú ìka àbíbí ọ̀kan náà kò kúrọ́ ni. àwọn afáà ṣàlàyé fún wa pé nínú ọ̀rọ̀ tí fìhàn sọ yìí wípé kí a má gbọ́ nǹkan ilé tó ga kó yọjú wo ọlọ́run Mùsá ó wa níwèé pé Mùsá sọ fún pé òkè lọ́lọ́run wà eléyìí ni ó wà ní tó rí lẹ́nu àkídá ìsúná ọ̀jẹ̀má pé nípa fọ̀kíyà ti bá pé bàbá wọn bá ń bẹ lókè gẹ́gẹ́ wọn ṣe sọ fún amúṣọ́ọ̀tù mọ́lì àmì tún máa fi sàlá ayé àkọsífà bí kùmù àpọ̀ fàyídà ìyà tàbó am àmì tún máa fi sàlá ayé òdìsílà àìlèkùn hàṣìbá fásitàìyàwó nípa bẹ̀rẹ̀ nùsọ́ọ̀tù wọ́ọ̀ṣù ọlọ́run ní iṣẹ́ ìfọkànbalẹ̀ bí ẹni tí ń bẹ̀ ń sánmà kò lè fa ilẹ̀ ìyá ọmọ yín lẹ́sẹ̀ tílẹ̀ òòrùn tàbí ọkàn yín balẹ̀ bí ẹni tí ń bẹ̀ ń sánmà ò lè rọ ẹwọ̀ òkúta òkúta kó wọ́n lè yé lórí nígbà tẹ́ ẹ̀ máa ti jẹ́ kìlọ̀ àtọ̀mẹ́lò náà àyà ìjọ náà ló ń gbà kékeré. إليه يصعد عمل الصالح إليه يصعد إليه يصعد العمل الصالح إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه ما شاء الله هكذا الله لي أبو الله لي يصعد فارس على يصعد ọ̀dọ̀ wọn ọba mímọ́ mú òkè lọ kí ni kan náà tábìlì tọ́jì ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dùn àwọn àbáàlò náà ní lára ìlànà ìlọ́lá ọlọ́run ní gbọ́dọ̀ yìí máa gòkè wá bọ́ọ̀lù wà ní kí ni àwọn iṣẹ́ dáadáa àwọn agbélé ayé ṣe mọ́ àwọn fáàlù àwọn òkùnkùn lọ́pọ̀lọpọ̀ lókè eléyìí òun ló gbé dànù ọ̀rọ̀ pápá kan máa ń sọ pé ọlọ́run ò sí lókè kò sí sálẹ̀ kò sí lọ́tún kò sí lọ́sì kò sí láàrin ìyẹn là ń pè ní àlẹ́ ádámù ìròyìn kò sí negation yẹn ìtumọ̀ ọ̀rọ̀ ẹni pé kò sọ́lọ́run kò sí lókè kò sí sálẹ̀ kò sí lọ́tún kò sí lọ́sì kò sí wájú kò sí lẹ́yìn kò sí láàrin ajẹ́bọ́lọ́ ò sí ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ yóò máa ròyìn pé ìròyìn gidi ló ń fọ́lọ́run ọlọ́run sọ fún wa arahman ayẹlẹ arṣi sáwà ní sọ́ọ̀tù tọ́ ha níbi ìbẹ̀rẹ̀ rẹ̀ òun wà ní òkè arṣi bàbá àbí sáàyè ìwàlẹ̀ awáyú wàlẹ̀ àfihàn wà fọ́ ìwàlẹ̀ báàtì ànábì ní ìwàlẹ̀ awáyú lẹ́bi lẹ́yìn sáfọ̀ bí láti ṣe òun àkọ́kọ́ tí nǹkan kan gbà wájú ẹ̀ wàlẹ̀ àfihàn lẹ́bi lẹ́yìn sáfọ̀ àyà òṣè òun nìkan tí nǹkan kan sí lẹ́yìn rẹ̀ náà wà bọ́ irú ọba tó hàn alẹ́bí lẹ́yìnsà fọ́ọ̀kọ̀ kò ṣe nǹkan kò sí lókè rẹ̀ wọ́n wà gbogbo ní ara ìtumọ̀ pé ara olóògbà bí fi ó fi ọlọ́run táyọ̀ gbogbo nǹkan tó ń yọ lọ wà láti alẹ́bí lẹ́yìnsà ṣe ọlọ́run ọba tó pamọ́ tó ṣe wípé nǹkan kan ò lè máa bẹ àyàfi kọ́lọ́run ní kò máa bẹ ẹ̀gbọ́n sọ nínú ayatul kursi Allahu la ilaha illa hu al-hayyul qayyum al-qayyum kọ̀yúhù ní dàbí í wọ́n kọ̀yúhù lọ́dọ̀ ìdí yìí ọba tó dúró fúnra rẹ̀ wọ́n kọ̀yúhù ní dàbí í olóṣèlú gbogbo kan ló ìdán Allahu ta'ala báyìí animal court ó jìnnà sí ẹ̀yà òkè ló wà àlè ìbílẹ̀ lẹ́yìn yẹn kò sí ìṣẹ̀dá pẹ̀mọ́ ìsàlẹ̀ yẹn ni àfihàn ní ìṣẹ̀dá gbogbo tí jẹ́ ẹ̀dá pápá wà sálẹ̀ wọ́n mọ òfa ọkọ̀ fa ọkọ̀ òjèmí à ọlọ́wọ́ àdúgbò ìfúnra sọnù àyà yìí tí ìyáwó sọ pé òun fẹ́ yọjú ọlọ́run mọ́sá wọ́n ní àárí ìfàyọ́ ń bẹ̀ wípé mọ́sá jù ọlọ́run fún pé òkè ọlọ́run wà kì nínú sọ́ọ́tù ìsra tọ́lọ́ ń sọ fún ànábì wa Muhammad sọ̀rọ̀ láàyè ọ̀sẹ̀ sì fi yé wa pé òun lòun mú ànábì rìn lóru láti masjid al-haram yẹn mọ́sálásí àbọ̀ ọ̀rọ̀ tó wà ní yẹn káàbà lọ́pẹ́ ètò àtìk àgbè nílé àtijọ́ olùdókòwò ní masjid al-haram ilé ọ̀wọ̀ fún àwọn ọkọ̀ tó ń jẹ́ nìyẹn tó tún ní káàbà ọlọ́run mú ànábì rìn lóru láti mọ́ṣáláṣí yìí ìlànà masjid ìlà àkọsọ lọ sí mọ́ṣáláṣí ti Jerusalem nítorí pé ní àkọsọ àkọsọ àná ìtumọ̀ àkọsọ ni òrèrè tó jìnnà mo sì lẹ́rìí ẹ̀rọ àkọsọ tó yá sí ọlọ́run sọ pé wà já àmìnà àkọsọ ní Madina ti rọ́jùlọ yá sàá yá kọ́ omi tábìrì mọ̀sálìn ọkùnrin kan ń bọ̀ láti ọ̀nà jíjìn láti etí ìlú ní ti ń bọ̀ ti ń sọ wípé ẹ̀yin èèyàn mi ẹ̀ láwọn òjíṣẹ́. mọ́ṣáláṣí yẹn jìnnà níjọ́ náà láwọn sí maka mo sọ pé ànábi ibrahim náà ló kọ́ méjèèjì ṣùgbọ́n kàá bá mi kọ́kọ́ pẹ̀lú ẹ̀rí lọ́wọ́ sọ pé iná àwọn àlàbẹ̀ ìtì náà. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا ọlọ́run ní àkọ́kọ́ ilé náà ti gbilẹ̀ rẹ̀ lélẹ̀ lérí ẹ̀fẹ́ bá máa ń sin náà ń bẹ̀ kò lè ti bẹ̀ ní bákà báńkì ní bákà òun náà ní jẹ́ máàkà nínú ẹ̀kọ́ èdè a mọ̀ pé èdè máa yí gẹ́gẹ́ bá ṣe máa orúkọ ilẹ̀ Yorùbá náà pé bí máa yí orúkọ tí wọ́n mọ̀ sí látijọ́ látara pípè ní òsì padà yìí sí nǹkan ní ìpàǹpé tí wọ́n tún wá padà sọ fún ilé rẹ̀ fún wa ìwọ Òṣogbo ní ìsìn kí má lóde Òṣogbo ẹ̀yà alábẹ̀ Òṣogbo kí ló ní Ìbàdàn ẹ̀bá ọ̀dùn torí pé ilẹ̀ ẹ̀bẹ̀ ti súnmọ́ dùn. bẹ́ẹ̀ ni máka ṣe di máka àwọn ní ilé àkọ́kọ́ nù mí tá a fi lélẹ̀ àwọn ìjọsìn bẹ́ẹ̀ mo bá a tó jẹ́ ààyè àlùbáríkà ààyè ìdùnnú. lẹ́yìn ogójì ọdún tí àlùbí Ibrahim kọ́ ilé ìtàn ló ṣẹ̀wá àkọ́kọ́ ti Jerusalem ló ṣẹ̀wá àkọ́kọ́ wọ́n sí àkọ́sọ́ torí náà àìsàyọ̀ ń bẹ̀ bàbá máa wá ní kánàbí orin lóru débẹ̀ yẹn lápẹ́ ní ìsirọ́ ìrìn òru kánàbí rìn láti bẹ̀. bàbá àbí wálé mọ́ sí ìlà àbúsọ kí àbí wá ṣe ó ṣe bá pé ní mẹ́rọ́ọ̀jì ogun sọ́nà lọ. ṣẹlá ti níjọ àwọn tí ń kọ́ yìí wọ́n dùn. wọ́n dùn lẹ́yìn náà láláàánú fún gbogbo àgbáyé ìgbà tó ń kọ́ títí wọ́n ní wọ́n ní ànábí lẹ́yìn àkọ́kọ́ tó gun sàn méje ànábí lẹ́yìn àkọ́kọ́ tó gun sàn méje sàlálà sàlálà ìwà sàlámù sàlálà lọ́kọ̀tọ̀. pé ànábí gun sàn méje yẹn pé ní iraq ibẹ̀ ló ti ta ìrora àwọn tó wá sókè ibẹ̀ ló ti fún nírun àádọ́ta tó wá dínkù títí tó fi márùn. ẹni pé àtàhìyá kiri náà bá ń ṣe ń bẹ̀ àtọ̀yìnbá ti ṣàlàwà àsàlàmù àrànàbí wa rahmatulahi wa barakatuhu asalaamu alayhi wa rahmatulahi wa barakatuhu. bàbá mi bí débẹ̀ kí ni ó fi kí ọlọ́run kò má wà á tán yàtúndì náà gbogbo tí ń jẹ́ kíkí tó gba aláyé tọ́lọ̀ mi. Àṣà kí yàtúndì náà fọ́tò jìbá gbogbo tó gba aláyé gbogbo tí ń jẹ́ àfọ̀mọ́ tó pọ̀ mi. Àsàlámù àlékà ayé àmàdé yìí. Aláfẹ́ ọlọ́run kó máa bá ìwọ òjíṣẹ́ dáadáa ní. Ẹ̀rí nígbà mọ̀ kálẹ̀ kí wọ́n ní àsàlámù àlékà nàbí. Àbúláyé wọn sọ̀rọ̀ tó àbí aláta ayé orí bàbá nàbí wà láyé àwọn sọjá àsàlámù ayé bàbá nàbí kò láyé tó àsàlámù ayé nàbí ilà àwọn sọ wàá tùwà àti kẹ bàbá ká tuntun àti ìbùkún ẹ àsàlámù ayé nà àlàáfíà ọlọ́run kò máa bá kàn wá àti gbogbo ẹrú sí ọlọ́run sọ̀rọ̀ ẹ̀jẹ̀ nìyẹn ìyá mẹ́wàá kan máa ń sàdá àtòkù tó rẹ̀ tó sàdá fún àti tí olóyè sàdá fún ọlọ́wà ní kẹ́kọ̀ọ́ ṣòfò tí wọ́n sàdá fún tó bá jẹ́ mùsùlùmí. ojoojúmọ́ bàbá ní sàtáyà tó lè dára sàdá wò. torí bá a ti sọ pé àsàlámù àlẹ́yìn wa là ìbáni láì sí ọ̀rẹ́ yìí àwọn ẹbí sọlá tó jẹ́ ní eré àlẹ́ àyàwó mímí wà lọ́wọ́ àti ìtumọ̀ rẹ̀ ní bí àtàwọn sọ́tọ́ nínú àbẹ́ àbá jẹ́ ní eré tó jẹ́ mùsùlùmí tí wọ́n wá ń hàn ọ́ lépè gbogbo mùsùlùmí ṣàdúrà fún ọ. Bẹ́ẹ̀ bá sì kúrò láyé tí wọ́n ń ṣe pé fún tó sì jẹ́ ní eré lọ́dọọdọ́ àdó àwọn mùsùlùmí lọ́dọ̀ rẹ ìpè tí wọ́n ní bọ́. Ilẹ̀ yẹn fi máa dún ní máa dáadáa ṣíṣe àníwò ọ̀rọ̀ àwọn èèyàn. Torí bá àwọn ẹ̀ka gan fúnra wọn ń ṣàdúrà fún gbogbo onígbàgbọ́ òdòdó dákò mbẹ ìyẹn ni ohun tí àwọn afáfá yọ mbẹ náà tẹsíwájú lè tún sọ́ọ́ tó oṣù àwọn náà. kọ́ọ̀lá fún akọ àwọn jí ìtúkà bí ṣe kìí gbé kọ́ọ̀lá fún àti bí nǹkan tàbí sọ fún alùpọ̀ àṣọ. alùpọ̀ àṣọ òkè ìlà ìyá kùrùfà ló ń mú mi. ọ̀pátá kanú sọ́ọ̀tù kan a sì tún ká nínú tíṣù àárọ̀ dùbúlẹ̀ tó dejò ọlọ́run ní àmì ní fún ẹni tó fẹ́ lọ bá musa bá ọmọ mi rẹ̀ ẹ sì wà nínú sọ́ọ̀tù àárọ̀ àti wá síbí nù àyà one hundred and seven ẹgbẹ́ one hundred and six wá sẹ́wọ̀n ayẹ one hundred and six ibẹ̀ láti kúrò lọ kọ́ọ̀lá ìkúntà jíjìtà bí áyà tì ìkúntà jíjìtà bí áyà tì ìrẹ̀ musa ìrẹ̀ àwọn sọ pé tó bá dé kó mú àmì kan wá fáàtì bí ha mú àmì náà wá ní kó tàbí lọ sọ ìdíje tó bá dé lódodo. fa alukọ asọ́ọ́ fa ìdá ìyá fúrọ̀dánù mobin ẹsẹ̀kẹsẹ̀ ó ju ọ̀pá rẹ̀ lẹ̀ ó sì fi ejò máa ògidì ejò tí e ṣe ojú tí okùn mi lé ṣe àgbélódé òní rọ́bà wá tí ó dàbí ejò tí wọ́n ṣe báyìí ìgbìmọ̀ bá nílé ìjà ìpele okùn ní ọlọ́dún mọ̀ bíi tí ò rújú mọ̀ bíi pọ́ńbélé mọ̀ bíi ògidì ejò tí ẹ ṣe ti ṣíjú tó fojú hàn wà lọ́sàn فنزع يده فإذا هي بيضاء للناظرين àrọ́fùnánà wà náà sàkàyà ó fa ọwọ́ rẹ̀ yọ fàkídà ìyàpá ìdọ́ ọlọ́run sì fi funfun gbòó nínú àzìlẹ̀ ìfi gbogbo àwọn tí ó ń kó قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم قال الملأ àwọn àjòyè fìdáhùn ìjọ náà ní gómì fìdáhùn nínú àwọn ìran fìdáhùn níjọ náà wọn ní ìnà àbá fún sátójú òyìí o làṣà hírò kì í ṣe pé tí wọ́n sá ṣe yìí iná ló pa private làṣẹ ìmọ̀ àbájúlé ìlà ara nǹkan tó ṣe ṣùgbọ́n rí làṣáhì àdẹ́gbẹ́ inú sáyà ádámú sá tó dúró yìí làṣáhì àyè ó òpin idán tó mọ̀ nípa iṣẹ́ idán pọ̀ ní ó nímọ̀ nípa ìdá. يريد أن يخرجكم من أرضكم يريد أن يخرجكم من أرضكم èròǹgbà rẹ̀ pẹ̀lú iná tí ń pa yìí òní ló fẹ́ mú un jáde kó nù lóyún o ó fẹ́ lé ní kò lórí ilẹ̀ yín náà. bàbá dáadáa mo rò. bàbá dáadáa mo rò. kí ni ìmọ̀ràn fẹ́ gbà mí nínú àyà yẹn àwọn bá mi fìyà òun sọ èyí bá mi fìyà òun sọ bẹ́ẹ̀ wípé ẹ fẹ́ gbà mí náà ṣùgbọ́n ẹlẹ́mí ilé mẹ́rò ẹ̀rí wáyé pé rárá ṣe báwa ní kọ́ọ̀lá lè má lákù àwọn ìjòyè ní sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn apá sọ ló gba ọmọ fọlọ́nà ní sọ́ọ̀tù ṣùwárọ̀ àyà thirty four sura twenty six thirty four kọ́ọ̀lá lílì mọ́lá mọ́lá ìhàwùdáwò ìnáhà dàlàsà ìrùn àyè yùrídù ayùrídàkùn mi àdínkù mi sì rí ìfàmọ́dà òrìṣẹ́ tó wá yanjú mẹ́. àwọn ìdìbò fìdáhùn ti pápá dojú kọ àwọn ìjòyè ó ti sọ̀rọ̀ yẹn àwọn ìjòyè náà dojú kọ àwọn yẹn tí wọ́n náà wọ́n sọ fún wọn padà. ìyá bí ṣe máa ṣẹlẹ̀ láyé bàbá bàbá òjò kó tó sọ fún wa bàbá bàbá wọn sọ àwọn náà tó wí fún wa padà. ọlọ́run ní kọ́ọ̀lá lè mẹ́ta ìlú fìràwù sọ fáwọn ìjòyè haúnà rúti ọ̀rọ̀ kíkà dọ́là ìnà ààbà mo sọ pé ìtura rẹ̀ nìkan kọ́ níjòyè àwọn àgbààgbà àwọn ọ̀tọ̀kùlú àwọn abẹnugan nínú ìlú dọ́là haúnà rúti ọ̀rọ̀ kíkà rẹ̀ ìnà ààbà bọ́sà ìgbàsá àrí láì sí èméjì òkú ìdájọ́ mímọ́ yòrí ìlú ayọ̀ kìrìjà kò sí tó lérò pẹ̀lú dán ń fa yìí ju kó mu yín kúrò ní áàpù tó jáde kó lórí ilẹ̀ yín ìṣe dídì pẹ̀lú idán rẹ̀ fáwọn ọ̀gá àtàkùnrán kí ni kí ni kí o ṣe ẹgbà mi mọ́ ìmọ̀ràn kí lẹ dẹ́gbà tẹ̀síwájú. Kọ́lù àwùjí wa àfọ́hù wá bí àgbèrè màdá ìní àṣírí wọ́n wá fèsì wọ́n ní ọ́rìjì wà àkọ́ owó àtàlákùnrin rẹ̀ ni wọn àti àrùn dáwọn dúró mẹ́jẹ̀ wọn lọ sódíẹ́ wà á sì fi mẹ́ta ìhìn wọ́n ránṣẹ́ sí àwọn ìlú ìlú ìlú ńláńlá màdáàní jákùnrin jákùnrin màdínà àwọn ìlú ìlú ìlú ti ń yẹ lábẹ́ ìkápá rẹ̀ máa ń ṣe sí wa orúkọ tí yẹ hashim àwọn olórí àwọn tí máa kó yẹn jọ máa ń sí gbogbo ìlú ní káwọn yóò kó jọ gẹ́gẹ́ bí àwọn táwọn yóò ní káwọn pé wọn àwọn tí máa láago kéré ẹ adáago àwọn alukóró wọn máa kéde kí wọ́n gbé wọn ká gbé wọn wá tẹ̀síwájú. Yàtúkà bí kò ní sáàkiri ní àrí. Ẹ máa ṣe pé káwọn èèyàn wá lásán o. Yàtúkà bí kò ní sàárì. Sàárì. Ti sọ́rọ́ tí o àwọn tí ó sọ ìkú ìsáyìnrìn àyè ó ní kí wọ́n wá pẹ̀lú gbogbo àwọn òpìdá tí wọ́n nímọ̀ ṣùgbọ́n nínú tó sọ́rọ́ tó ṣùwà náà ó gba ṣáàdà sàhà ó wá ní intensive form ìbálàbọ̀ pé àwọn àgbààgbà àwọn ìjìnlẹ̀ nínú iná pípa àwọn ìlú ọyọjú àwọn ọ̀gá òkú iná kéékèèké àwọn ìjẹ́ yọjú tẹ̀síwájú. Ìgbàjú mi àti sákàrọ̀ dùn mí kọ́ tìyàwó mi máa lò. Náà fàjúbí asáhàrọ́tù ìní nǹkan ti ìyàwó mi màálù ó ní a sì fún gbogbo àwọn òkùnrin náà lè jọ ìní fọ́ọ̀tì ìyàwó mi màálù mìíkọ́ọ̀tì ìtumọ̀ méjì ni mìíkọ́ọ̀tì màkàníyà wà mìíkọ́ọ̀tì sàmàníyà jáwé ní wàkìtì ẹ̀rí pé ọlọ́run yíyá sí àlùmẹ́ka ánìlẹ̀ àhìlá kún ìyá ọ̀wà èyí tó lè yá síwá ìfẹ́. Àwọn èèyàn béèrè lọ́wọ́ rẹ nípa ilé tẹ̀sù oṣù tí máa lẹ́rù ni. Ọlọ́run ní àwọn èèyàn béèrè lọ́wọ́ rẹ ànábì kí ni iṣẹ́ ẹ̀ kún sọ fún wa. Ìyá ọ̀wà èyí tó lè nọ́ọ̀sì. Bí wọ́n ṣe ń lè yẹn ó jẹ́ òdiwọ̀n àsìkò fún àwọn èèyàn wà ní hajj kásìkò bàbá tí hajj bẹ̀rẹ̀ ṣẹ̀gbẹ́ mi kóòtù tàsìkò nìyẹn mọ̀kàníyà wá ààyè ànábì tó sọ pé mi kóòtù wà bàbá ṣiṣẹ́ ájì ní ààyè láti sọ pé làbẹ́kà lọ ọ̀hún àhájá láti gbèrò bá ṣiṣẹ́ ájì lẹ́yìn àti ìṣọ̀há ọ̀hún ṣe bẹ́bẹ̀ láti lé aṣọ yẹn wọ̀ àti lè wọ̀n ká tó débẹ̀ torí pé súnà gangan nígbà táwọn bí ń lọ sí ájì tó bẹ́ẹ̀ lọ ṣe àjì mọ́ka láti Mẹ̀dínà àti inú Mẹ̀dínà pàlọ́nì ti wọ́ṣọ yẹn kìí ṣe bàbá mi bí lẹ́mí kọ́ọ̀tù ló ṣe wọ́ṣọ ṣùgbọ́n bàbá tó lẹ́mí kọ́ọ̀tù ló ṣe máa sọ pé bàbá ìka ọ̀hún máa ó ti yẹ ti ààyè yẹn nínú ayé ayé wọn lábẹ́ mọ́ bẹ́ẹ̀ fàdúmí àsáárọ́tù lè ní kọ́ọ̀tì yàwó mi máa ló àpò àwọn òkú ìdájọ́ yàwó mi máa ló ọjọ́ tí a ti mọ̀ gbogbo tí ọjọ́ kan náà ti àsìkò sí yóò jẹ́ ká mọ̀ yí pé mi kóòtù àsìkò máa ń sọ yẹn a kó àwọn òkú mẹ́jọ fún àsìkò ọjọ́ tá a ti dá lọ́tí ọ̀nà tó wọ́n fi àsìkò sí wọ́n ní má jẹ́ kí wọ́n lọ ẹ̀dájọ́ ẹ̀dágbà ìjọba yà á pàdé nínú àyà mi tí ìrántí súra rẹ̀ bí àwọn afáàyè ìrántí ní ìsìn ọjọ́ yẹn gangan wọ́n kò ní yá ọmọ òun yàwó zina ọjọ́ ọ̀ṣọ́ ọjọ́ tí wọ́n fẹ́ pàdé yẹn yàwó zina ọjọ́ ọ̀ṣọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ó lọ jẹ́ ọjọ́ ọdún torí pé ọjọ́ fún èèyàn máa ń ṣọ̀ṣọ́ ọjọ́ ọdún ọjọ́ tí gbogbo èèyàn lójú tí ń ráàyè tẹ́lifù nílòókó ni wọ́n lọ fi ọjọ́ yẹn sí tí mú sọ́ọ̀fì gbàgbàgbà pẹ̀lú àwọn ìdàgbà wá sí ìdàgbà. وقيل للناس هل أنتم مجتمعون àsìkí fún àwọn èèyàn ń dọ́nà alẹ́ àǹtún kò لعلنا لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين لعلنا نتبع السحرة جمع صاحب إذا ترى káfárọ̀ fàjárọ̀ káfárọ̀ fàjárọ̀ káfárọ̀ ẹni pé àwọn kèfèrí fàjárọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ ìwúrẹ̀ náà ní sáhárọ̀ rí àwọn òpìnájábò rí gbogbo ọlọ́ọ̀ni làájúlẹ̀ na tẹ́bí ó àsáhárọ̀ta ká lè tẹ̀lé àwọn òpìnájábò nǹkan ogun olùgbò ọ̀nìkò tí wọ́n bá borí wọ́n bá bá òkú náà ilé ó borí àwọn olè tẹ̀lé wọn ò ní tẹ̀lé Musa wá sí. Fàdámà já àṣàrò tó kọ́lù ní Fir'aun kọ́lù ní Fir'aun àìnà dáná na àdìrà ìrùn kùnà náà lọ́lù bí. Ìgbà báwo ìdí ilé kọ́ọ̀lù ní fìràhùn wọ́n sọ fún fìràhùn ta ìnà lánà ilẹ̀ ajọ́ ṣé ẹ̀bùn tàbí owó ọ̀yà kan ń bẹ tó sàn fún wa nkúnná náà nílò kọ́ọ̀lù ní àbábùrí kí ló fún wa àbábùrí. Kọ́lá náà wá ìnàkùn ìbànú ìdánimọ̀ kọ̀ọ̀rọ̀ bíi. Àwọn ìfìlà òní náà ń bẹ̀ ìnákùn ìdáná nílẹ̀ mú ọ̀rọ̀ bí ẹ bá lè borí lónìí ẹ di ọ̀kan nínú àwọn aláṣùn náà yìí ẹ̀yìn ló ti di ìjọba ẹ dèèyàn pàtàkì ẹ bá dẹ́rẹ́ ọmọ òye yìí náà kó ti lọ bá ẹ ẹ. Kọ́lá mọ̀rẹ́dọ̀ yóò kù sí ìdí. Kọ́lá mọ̀rẹ́dọ̀ yóò kù sí ìdí. Wà á yọ ṣá ọ̀gá ṣùgbọ́n àwọn. Ayé sílẹ̀ ni ayé sílẹ̀. Àgbẹ̀ká pàdé ayé àbí ìdásílẹ̀ sọ́ọ̀tù tọ́ masha Allah wọ́n ní sọ́ọ̀tù tọ́ àdúrà báńkì àyà àyè tí o kà ní ìsìn sọ́ọ̀tù tọ́ àsúrà òkú na na àyà ọgọ́ta ń bẹ̀ sura twenty àyà sixty náà. قال لهم موسى فلنأتينك فلا بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا nukhlifuhu نحن ولا أنت مكانا sua aya fifty eight wọ́n ní nítorí náà lágbájọ́ àwa yóò wá bọ iná irú tiẹ̀ tó gba ìfẹ́ Mùsá fájà lulẹ̀ iná náà wà bẹ́yìn nípa mọ̀ọ́yìnà torí náà dáàsìkò kan ṣàdéhùn àsìkò kan láàrin àwa àti ẹ la nukhlifuhu àníyàdéhùn nánú àwa àǹtà ìwọ lóṣù yá kó gbọdọ̀ yá bá àdéhùn makana sua ààyè kan tó ṣe dọ́gba tẹ́nìkan ò ti ní ní agbára lórí ẹnì kejì ààyè tó ṣe é pé gbangba ni tí gbogbo èèyàn ò rí wa kò sẹ́ni tí ó lè gan síbì kan undue advantage náà lè yọ lédè èbó ẹnìkan ò ní ní ibì kan láti ta ọgbọ́n kan gbogbo yóò jẹ gbangba bàbá bá ní gbangba wá ní àná òní ò jẹ kọ́ọ̀lá bọ̀ ìdíkùn yọ ọmọ sí i náà ó wá dá wọn lọ musa sùgbọ́nà ọ̀nà kọ̀ọ̀kọ̀ ó ní ọjọ́ sí i náà ọjọ́ ọ̀ṣọ́ ìyẹn ní ọjọ́ ọdún ẹja pàdé wà áyìn yóò ṣàwọn náà sùn tó hà ẹ sì kọ́ àwọn èèyàn jọ lásìkò ìyálẹ̀ta ẹ má dèmi dẹ́rọ̀ lẹ́lẹ̀ ilẹ̀ ní bẹ́ẹ̀ ṣúlì sí wọ́n bá dà mú ní ẹgbẹ̀rẹ̀ tí ṣọ́ àgbẹ̀ nígbà táwọn fẹ́ ṣe orí ìyálẹ̀ta báàárọ̀ nígbà tó òun ti gòkè tán tí ó sì ti kàkàrí láṣọ tó òun pa wá ìgbà náà ní gbangba òní ẹjẹ apàdé fàtàmàdà fèrè àwọn olùfàjámà kìdá fún àkàtà fèrè àwọn wa pé ìlà ń dọ́nà ètè rẹ̀ ó kọjọ́ tó mà á ta láti padà wá kọ́ọ̀dà náà Mùsá Mùsá wa sọ fún àwọn ìdíjọ́ náà wáyé lákọ̀ọ́ àwọn fún yín o yẹn pé ìpè ní fún yín láti jáwò ara lọ́kì kádìbà kọ́kọ́ ṣe wá sí fún wọn ẹ má dàda àwọn ọlọ́run fàyè sí ìbákọ́mbì àdáàbí ọlọ́run máa pa yín rẹ pẹ̀lú ìyá wákọ̀ ní kọ́ ọba mẹ́lẹ̀ fúnrọ̀ gbogbo ẹni láti dàda pọ̀ mọ́ ọlọ́run ẹni òfò ni mo ti ṣòfò eléyìí tó sọ iṣẹ́ ìdúpípa ni ìwọ̀ fún mùsùlùmí kí mùsùlùmí wá mú iṣẹ́ ẹ̀dán pípa ó sọ pé tó fi ń jẹ ọmọ ní ìwọ ní ìṣẹ̀lẹ̀ Islam torí pé Musa sọ bí wípé ẹ gbọ́dọ̀ dáadáa àwọn ọmọ náà kọ́nà máa pa irẹ́ pẹ̀lú ìyá ìràwọ̀ bá sọ pé iṣẹ́ ẹ̀dán pípa ìwọ ní fún mùsùlùmí láti ṣe èèyàn kan dáàrin ọjà tó kéré ní ẹgbẹ́ bàbá rẹ̀ ń dì sẹ́wọ̀n nígbà wo ìjọba dáàrin ọjà wọ́n kọ́ kéré gbogbo ìwọ kí ló ṣẹlẹ̀ ẹni kó jọ ní àfi ké bá wọn. ìdá wà pọ̀ na for this na every day you go see wọn ẹ ẹni pé gbogbo èèyàn wọn bá lọ́tì ní wọn ẹ lẹ́bẹ̀ẹ́ lọ kó fọ́ wa nà ilé wù. wọ́n mùsùlùmí tó bá ti lọ́rù ẹ̀ máa sá lọ fọ́ wa nà ilé wù. we do have the Lagos na we start am with that hand pẹ̀lú àwọn bàbá náà àdìgbà lọ́dà ìlú Àbújá tọ sọ́tọ́tọ́ wìlẹ́ẹ̀dì for Sultan Palace na him dey do am he come look us he give us money government meet with Tinubu òṣèlú èsè ìfúnṣẹ́ láwọn ò if Ọbásanjọ́ sef dey go up afa Ọbásanjọ́ give us money he say this na correct thing the running power kéèyàn jìnnà sí iṣẹ́ yẹn iṣẹ́ ìwọ̀ ni fàtàlẹ́ zàrú àmọ́ ìgbẹ̀yìn náà kò mú wa sáàpù nẹ́jùwà ó wá ń ṣe àkọsọ láàrin ara wọn àwọn òbí náà wà sáàpù nẹ́jùwà wọn lọ sọ̀rọ̀ kọ̀kọ̀ wọn pamọ́ nẹ́jùwà ìkójọ máa máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ bí ẹrú láàrin ara wọn. قالوا قل إن آذان لساحران يريدان أن يخرجاكم ní àdúgbò àwọn méjèèjì yìí òpìnà méjì ni wọ́n àwọn méjèèjì ń gbèrò láti lé ẹ̀yin kúrò lórí ilẹ̀ ibi sí ìgbà pẹ̀lú iná wọn wẹ̀yàtà ábàdìkọ̀rí ìkọ́ ti kún mọ́ lè mọ́sùlá ẹ̀rí ojú ọ̀nà yìí tó ọ̀nà ọ̀la yìí tẹ̀tọ́ wọ́n fẹ́ mú kó fún o fún màtún sọ́fà torí kó àwọn yìí jọ lẹ́yìn náà ní ìtù sọ́fà kẹtù lọ́wọ́ ọ̀pọ̀ sọjọ́ náà kì í sábà wà dáhùn èèyàn nígbà tí wọ́n wọ́n dùn náà láyé pé wọ́n wọ́n tò yípo ni wọ́n rọ kíká kẹtù wọ́n kọ́ ni afúlá ìyàwó màmá ní sàkálà yóò jèrè lónìí àti sàkálà tó bá tẹ̀síwájú nínú sọ́ọ̀tù ṣùgbọ́n àwọn tààtì lọ àti sọ́ọ̀tù ṣọ́ọ̀ náà. فلما جاء السحرة فلما جاء السحرة قالوا لفرعون أئنا لنا لأجرا فإن لنا لأجرا إن كنا نحن الغالبين. ó ṣe máa ń sọ́kù àwọn fáńtà náà ní àyà one hundred and thirteen àyà one fourteen àti two méjèèjì fìràn sọ wípé òun ò fún wọn ní ẹ̀kú òun ó dà wọn lọ́la tọ́lápọ̀ ó dà wọn ní pé ó jára sùn náà kí ni Musa sọ ní àyà wọn rẹ̀ náà fifteen. kọ́ọ̀lá قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قالوا ربنا يا موسى إلى موسى ìmà àǹtúlìkìyà wa ìmà àdìnàwó na ìrìnàkè ní ẹ̀dá olójú ìwọ ni tó kọ́kọ́ bó bá wù ẹ́ ojú ọ̀pọ̀ ọwọ́ ẹ rẹ̀ tó bá sì fẹ́ àwọn kọ̀ọ̀kan kúrò ti wá wò náà náà. ọ̀dà ẹ̀lùkú. Mùsá wá sọ fún wa alùkú ẹ̀yẹ jọba tìyín lẹ̀. Lákùnmáà. القوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم فلما ألقوا torí pé nu àyà mi ọlọ́run ní ọ̀pá tòkò ẹ̀sìn màyíká àwọn kan tó máa ju ọ̀pá lẹ̀ àwọn kan tó máa ju òkò sílẹ̀ ọlọ́run wa ní nígbà tí wọ́n jù ú lẹ̀ tán sáà ló áyún náà nọ́ọ̀sì wọ́n fi ìṣújú bo àwọn èèyàn lójú wàsáwà ábúhù máa dẹ́rù àwọn èèyàn wàjá mú mi sẹ́rìn àárín wọ́n wá dé pẹ̀lú ìdán tó tóbi ẹgbẹ́ ẹ̀rú bá àwọn èèyàn lóòótọ́ okùn ẹgbẹ́ wọn pọ̀ kálukú ju okùn kálukú ju ọ̀pá wọn lọ́kàn déjò wọ́n ṣe àbá ah, àwọn èèyàn dá wọ́n dẹ́rù àwọn èèyàn ṣé o bá wọn ìlẹ̀ tòde òní náà wọ́n máa kọ́ dẹ́rù báyìí ó kọ́ alẹ́ ẹ̀yọ́ ti já àgbé ìgbéjáde yóò wà máa bẹ̀rẹ̀ gbogbo àyà máa mi ẹ̀yọ́ mi yóò máa mi lẹ́lẹ́ tó sáfù òní. وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون ọlọ́run ní nínú sọ́ọ̀tù ṣùgbọ́n nígbà tí wọ́n ju ọ̀pá àtòkò wọn sílẹ̀ wọ́n fi jùlẹ̀ lọ́kọ̀ ọlọ́run ọlọ́run fàálítọ́wọ́ ìgbà aláhùn wọ́n ju àwọn ọkọ̀ wọn wà ìsìyàwó àti àwọn ọ̀pọ̀ ọwọ́ wọn wọ́n jùlẹ̀ wà kọ́ ní wọ́n wá níbi ìsá ti fìyàwó pẹ̀lú agbára fìyàwó pẹ̀lú ọlá àfihàn ọ̀ iná lànà ẹ̀kọ́ ni àwọn náà júbà torí pé wọ́n gbà pé fìyàwó lọ́lọ́ wọ́n wá júbà fìyàwó pẹ̀lú agbára rẹ̀ àwọn àwọn òbórí lónìí gẹ́gẹ́ báwọn onídàá táyé tòní náà ṣe máa júbà àwọn àgbà wọn ò ní júbà ọlọ́run wọ́n yẹ ya ẹ̀yìn nígbà tó dún àwọn ẹ̀ṣẹ̀ lónìí o torí pé kì í ṣàtàrọ̀ náà ni wọ́n ń lò àwọn tí wọ́n bára lé nìyẹn àwọn tí wọ́n fẹ́ ẹni tó bá gbára ọlọ́run ní máa dákọ ọlọ́run gbogbo ẹni tí ò bá gbára ọlọ́run tí wọ́n bá dákọ ọlọ́run bẹ́ẹ̀ ni òní dùn tó wà ní pé ó kọ ọlọ́run yẹn yóò bá agbára tó ń gbé dání yóò bàjẹ́. Ìjọba fi hàn gbogbo bàbá ẹni pé tẹ bá wà níbi ìjọba bá ka Kùránì. Àwọn tí wọn ò bá gbọ́ ọlọ́run lọ ìjọba èédùn ara ò ní balẹ̀. A lọ sí ibi ètò kan láàbù rẹ̀ ó ti fẹ́ wọ̀ ọ́ tó sọ yìí late 90s, ara ninety ninety yes ní uh, library state library lápẹ̀rẹ̀ àwọn ẹni ìṣẹ́jú báyìí ìyàlẹ̀ state library àwọn ẹ̀ka ń kà the religion of light and sound of God tó bá ṣe tó kàn wọ́n wá òkìkí yẹn ti kàn jù wọ́n lẹ pósítà wọn pariwo kí gbogbo ìlú wá èmi àti àmírù stéètì gbà yẹn sirojidin abdulaziz èmi àti àmírù sirojidin abdulaziz ara lọ́bẹ̀ àwọn àjọkù lókè téńté nínú ọ̀nà tíra kan mẹ́rọ̀ mi ní ọ̀nà tẹ̀lé ìgbọ̀ ọ̀fìnì wàbùsítàrù àfihàn wá sí tíra ìmú kánú títí bẹ̀rẹ̀ ó yẹ kí ó bẹ̀rẹ̀ mú bẹ̀rẹ̀ ìgbà tó ẹnu àrọ̀gà àwọn bá bá àwọn méjèèjì pé títí kò tí ì gbọ́ àyè lòdì and this is not one Quran it's just an Arabic book àlọ́lé. àṣé àwa tá a jókòó bá ń ka tí wọ́n gbé Quran nínú ìjẹ́wọ́ bẹ̀rẹ̀ program lára wa. wọ́n á fẹ́ ká máa lọ ẹgbẹ́ abẹ́sọ̀tẹ́ àlàáfíà ló mú olè díẹ̀ díẹ̀. I don't know the one who invited all ọ̀rẹ́ pé gbogbo ìran bí lẹ́yìn yàrá ìwà ìdẹ́lọ́sì wà láyé tí àìsí fẹ́ mú náà bí ibi ṣẹlẹ̀ o èmi wá wọ́n lọ́nà láti only this not right just talking about it ìgbàlá ló tún bẹ̀rẹ̀ ní program mọ́sà wà ó àṣà ni torí pé gbogbo náà tí wọ́n fẹ́ pa láàrin náà dé òbí tó ṣiṣẹ́ ó sì yẹ kí wọ́n agbára mi kò tí ò wọ́ọ̀kì gẹ́gẹ́ bí àwọn àlejànú tí a máa gun sánmà èyí pé wọ́n wọnú sánmà wọ́n máa ń gòkè lọ láti súnmọ́ sánmà àkọ́kọ́ wọ́n kọjá àlọ́ láti gbọ́ ọ̀rọ̀ ìtakùrọ̀sọ táwọn mẹ̀lẹ́kà ti tẹ̀lé sọ láàrin ara wọn nípa tọ́nà fẹ́ ṣùgbọ́n bàbá mi bí dé bàbá mi bẹ̀rẹ̀ sí ka kùránì wọ́n wá ń lọ ọbẹ̀ wọ́n bá sánmà tó ti kún kẹ́kẹ́ fún àwọn ẹ̀rẹ́ náà àtàwọn olùṣọ́ kò jẹ́ wọ́n lè débẹ̀ wọ́n wá ń wò pé kí ló lè ṣẹlẹ̀ wọ́n wá pínra wọn sí ikọ̀ lórílẹ̀ náà fọ́n káàkiri ayé kẹ́kọ̀ọ́ ìkankan ṣẹlẹ̀ lórílẹ̀ tí ò dáwọ́ lè gòkè náà nítorí àwọn àdúgbò àti ọjà òkàtì àlọ́kì ṣáájú kí mo fáwọn èèyàn lọ́lọ́ wá ní àwọn ànàjẹ̀mí ẹ̀ wá tó wọ́n ní ọ̀hún tó ṣẹlẹ̀. فباطن قلت هي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا ọlọ́run ilé àdébí sọ fún wa ó yíyá ni ọlọ́run ti sọ fún mi báyìí ànẹ́kù sàmà á ibẹ̀ dájúdájú mẹ́fà gómìnà lè jí ní àwọn ikọ̀ kan nínú àwọn àlejò ló wọ́n ń gbọ́ àlùkùránì kí ni wọ́n sọ. قالوا إنا سمعنا قرآنا عجبا إنا نبدأ وسمعنا أكبر قرآنا قرآنا عجبا تجمع ìmọ̀ ní ti kùrá ìyàwó ìwé ní o tẹ̀síwájú. yahdi ila rushdi fa amanna bi. yahdi ila rushdi. kùránì yìí ń fi ní mọ̀nà àti ń bá ní lọ sí ojú ọ̀nà tààrà fa amanna bi. àwa gbà á gbọ́. ولن نشرك بربنا أحدا láàrin ṣe kábíyà ọ̀pìnà àhàdà àti nífi ẹnikẹ́ni pé ọlọ́run a ní bọ́lọ̀ wọ́rọ̀dún ṣúra 72 ṣúra ẹlẹ́ẹ̀kejì ní àádọ́rin ṣúra 72 ayà alákọ̀ọ́ kejìlá kàí tẹ̀síwájú. وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا. àti pé ànàhùn rọ̀bìnà títóbi olúwa wa mọ̀ gan ooo mọ̀ bákọ̀dà sọ àkíkàtà ọlọ́run ò níyàwó wàlà wàlà kà pèlè pé yóò bì وأنه كان يقول سفيهنا على الله شططا. àti wípé sàfihù náà àwọn máa ń sọ ṣàkọ̀kọ̀ ṣàkọ̀láàt ìsọkúsọ nípa ọlọ́run wọn máa ń sọ. yálà wà yẹn náà ṣe máa sọ lórí ẹ̀mí òní ẹ̀yìn tá ń kírun gan-an àwọn ọ̀gá wà dáná sáájú yìí. ẹ̀mí inú ọ̀gbọ́n nígbà tó ń tẹ́ wọn lọ́n pa ọ̀rọ̀ tó sọ lásán tí òjọ́ lójú inú bí sánmà ó fẹ́ fà ẹ̀ ilẹ̀ bínú ó fẹ́ rí àwọn òkè bínú ó fẹ́ kú nítorí kó ní òun ọlọ́pàá nígbà láti rí yẹn sọ́ọ̀tù Mariam sura 19 nínú Quran sura kọkàndínní eh, ẹ̀ẹ́dẹ́gbà sura kọkàndínní gbogbo ìrẹ̀lọ́wà. وقالوا اتخذ وقالوا اتخذ وقالوا اتخذ الرحمن ولدا آية ايتيت الله كسب لهم من كلام كتشكبي ọmọ ọmọ ọfíṣọ máa náà ọ̀rẹ́ jìtú ṣe àìdá ọdí jìtú ṣe àìdá ọlọ́run ní ìta ẹgbẹ́gbẹ́ ọ̀rọ̀ burúkú ni تكاد السماوات يتفطرن منه ọ̀rọ̀ tó o sọ yẹn takáàdù sàmàwájú yàtàfà tọrọ nà mí sọmọ fẹrẹ ẹ fà yà nítorí ẹ. وتنشق الأرض وتنشق الأرض ilẹ̀ náà fẹ́ fàyà وتخر الجبال حتى باسم ممكنا تخر حتى وفاو وكنا nípa kí o kọ́ ọ̀rọ̀ kí ìlú kí ìlú wó lulẹ̀. Ẹ̀ndàrún ni Rọ̀ṣmánì wàlàdá. Torí kí wọ́n pe ọmọ náà ọlọ́run ní gbogbo ìṣẹ̀lẹ̀ ìfẹ́ ṣẹlẹ̀. وما ينبغي للرحمن أن يتخذ ولدا ما ينبغي lèràmán fún ọlọ́run bá àjọkẹ́ ayé ayíyàn táàkìlà wà lálẹ́ kó mú ẹni kẹ́ni lọ́wọ́. torí náà ilé àwọn sọ pé bàbá god ṣe ń gbé ọ̀rọ̀ tó burú gan lẹ́ sọ lẹ́nu ọlọ́run yìí ṣe bàbá o ọlọ́run dá bàbá mi ṣùgbọ́n ọlọ́run yìí ṣe bàbá ṣe ṣe ṣe ara àwọn ìbọnù àwọn ọkọ̀ orin máa mọ́ wọ́n náà ní tí ìṣẹ̀lẹ̀ tẹ̀síwájú. Ìní kúlù máa fi samawati wal ardi illa àti Rọ̀hmánì abada. Ọlọ́run gbogbo tí mẹ́sàn àti ẹ̀rí wá bọ́lọ̀. Àyàfi nípò kiri abẹ̀dà gbogbo ẹ̀rú gbogbo ẹ̀dá pátápátá kò sẹ́ni kí ló lè jọ máa ń lọ ọ̀rọ̀ ẹrú gbogbo wa. Nàdọ̀kọ̀dẹ̀ àfọ̀hún wà á dáhùn àdá. Ọlọ́run gbogbo àwọn tó bá sọ ọ̀rọ̀ báyìí. Àfọ̀hún ọlọ́run ti ṣe òǹkà wọn o. Ọlọ́run wà á dáhùn ó sì ṣe òǹkà wọn. Àdá ní òǹkà. Ẹgbẹ́ ó mú àdàmú àdàmú. Eh, ọlọ́run kan bá mọ́ ọ̀rọ̀ yìí ṣe mafúrúmù kí ni ẹ mọ́tìlá mafúrúmù mọ́tìlá ọlọ́run ni ó ti ṣòǹkà wọn ní kíkà ọlọ́run kan bá mọ́ òun máa kà wọ́n ni ó fi ẹgbẹ́ gbogbo àwọn jẹ́ ń sọ fọ́nà bí ma ọlọ́run náà wọ́n tún wá ń kà wọ́n ọwọ́ ni wà kúlù. wà kúlù àti yawma al-qiyamati farda. wọ́n jọ ń wí bẹ́ẹ̀ láyé tó bá jíjọ́ gbẹ̀jà kìámà gbogbo wọn kálukó wà á jìyà iṣẹ́ rẹ̀ lọ́kọ̀ọ̀kan kò ní farahàn lọ́wọ́ níbẹ̀ kálukú ni ó ṣírò iṣẹ́ tiẹ̀. bàbá àti ìgbà ti ń mọ̀. وأنه تعالى جد ربنا أن اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقوم سفيهنا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنا أوالد نبع البرق عن الظلم وأنا أوالد نبع البرق عن الظلم àti àlìjànú alàgbàgbò nílé purọ́ mọ́lọ́run nílé náírà àwọn ọlọ́run alágbádá náà lọ́lọ́run lẹ́nu àwọn kan sọ́lọ́ sọ pé òun ni agbádá ṣàpẹ́ wa ìwà tọ́lọ̀ bá sọ fún apọ̀ òun ní ọ́n nínà nìyẹn o ṣùgbọ́n ìjọ fi yé wa pọ̀ òun ní aláwọ̀ tẹ́lẹ̀ o sọ́sọ́ máa pọ̀ òun láwọ̀ tẹ́lẹ̀ apẹ̀pà pátápátá àmọ́ pẹ̀pà sọ́lọ́ òun pé rẹ̀ lágbàdàgbà tó bá pèrè bẹ́ẹ̀ àbá ṣùgbọ́n tó pèrè bẹ́ẹ̀. arúgbó ọjọ́ sọ́nà sọ fún agbóhùn arúgbó sọ́nà sọ fún ẹgbẹ́ òun lọ́jọ́ lórí ta ló dá ọjọ́ ṣáájú kí wọ́n tó dá òun yẹn tí ó jẹ́ ká mọ òru yàtọ̀ sọ́sàn kí ni wọ́n ń kà torí pé wọ́n sọ pé ọjọ́ oorun náà ni òòyẹ tó yọ láàárọ̀ pé ní àgbájá ní òun jáde nìyẹn ojúmọ́ wọn nìyẹn ilẹ̀ bá ṣú wọn ní ilẹ̀ mọ ilẹ̀ ń ṣú ọlọ́dọ̀ ń kájọ́ ọlọ́jọ́ omi àlá ó fi hàn pé ọjọ́ yẹn kò lọ́dọ̀ ọlọ́run àwọn ló wà fún mi. torí pé kò sóòrùn tẹ́lẹ̀ kò síráwọ̀ tẹ́lẹ̀ kò sí tí ń dọ́sán kò sí tí ń dọ́rùn tẹ́lẹ̀ kò sí ní padà sí mọ́ ni wọ́n tún ń pe ọjọ́ ìgbéyàwó kò lè á fírì ayé yawmun ladhi la yawma ba'da ọjọ́ kan tí òfin sọ́jọ́ mi lẹ́yìn rẹ̀ lọ́jọ́ pípé lọ́jọ́ kan yìí kí ẹ wá ká rárá lọ́jọ́ ló ní sọ́kùsọ ni wọn. ó wá pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n wí mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn wí gbígbá lọ́wọ́ kábàámọ̀ iná ọlọ́run bá jẹ́ gidi ló sì kábàámọ̀ lórí iṣẹ́ ọwọ́ rẹ̀ àbámọ̀ yẹn la bá jà mẹ́ ẹni tó bá kábàámọ̀ kò mọ tí ó ṣẹlẹ̀ lórí tó fẹ́ ṣe ni bàbá wa ṣe ó sì mọ̀ pé báyìí ló yóò bá ti ṣe o torí pé tùmọ̀ rẹ̀ ní àbámọ̀ a ò ṣe àṣetúnṣe kí ni ìdá àbúrò lọ́wọ́ sàmùwà àwọn sí ilé ẹjá ṣọ́ra wa ò pápá ìfẹ́ ìrànlọ́wọ́ orin àtúnyà àti ìpínlẹ̀ olórí muslim oníṣọ́kọ́ mẹ́wọ́ tẹ́lá ń sún àwọn ẹni lọ́wọ́ náà àwọn èyí bẹ́ẹ̀ kùránì nínú lọ́wọ́ tó fi yín lọ́wọ́ súnà lẹ́yìn nínú lọ́wọ́ tó fi yín lọ́wọ́ náà wọ́n fi orin wọn jẹ́ bí yín lọ́wọ́ sọ́kọ́ sọ́kọ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ sànù wa àti ìdè nígbà lọ́dọ̀ yá fún ayé ẹlẹ́kẹfà ká tètè lọ́dún ká ń lọ wà á ní ẹ̀rọ àpẹ́sìnà وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا àwọn àjàmú tí wọ́n fẹ́ kún sánmà wọ́n bá tó ti kékeré tó ti kún kẹ̀kẹ́ ó wá nínú àná àti pé dájúdájú àwọn àná àti pé dájú àwọn lamọ́sí sàmẹ́ta àwọn pìdánwò láti lò sánmà kọwàjáde náà à àwọn wá sálábà pàdé sánmà wọ́n lè á ti tó kún kẹ́kẹ́ kárọ̀ sán fún àwọn olùṣọ́ ṣàdínà tí wọ́n lè kókó tí wọ́n lágbára wà ṣùgbùbà àti àwọn ẹ̀rẹ́ náà gbóná iná tí ló dè wọ́n. sọ́wọ́n tó múlẹ́kù wàlàkọ́ ní sáyà ní bímọ sọ bí wàjà àná àrùjú náà lè ṣe àkíyè ọlọ́ ní a fi àwọn àtúpa ṣe sínú ọ̀ṣọ́ a tún fi ṣe ìsọkọlù fáwọn àwọn ìṣàwọ̀ èṣù wọn ò lè rí ìkankan mẹ́ẹ̀ ó ti kó bẹ́ẹ̀ tẹ̀síwájú wà á nà. wà á nà kùnà kùnì àwọn ìdarí sẹ́wọ̀n. ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kúnná fèrè wájú àti máa ń ná kókó jù jókòó ní ní á níbi sánmà náà bọ́ ìlà àwọn ìjókòó kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè sáfìn àwọn ìjókòó síta tí wọ́n gbọ́ tí lọ́sánmà. فمن يستمع الآن يجد له شهابا رصدا أمني باقي بقول لي سيكون من أدوك بكم بوكك يجد له يوسف أبالي شهابا àwọn ògbóná rọ́ṣà tí ti ń gbọ́dé wọ́n bẹ̀ ń bùbá rọ́ṣà rọ́ṣà láti gbọ́dé nígbà wáyé rọ́ṣà lórí yóò jóná dànù ṣùgbọ́n tẹ́lẹ̀ kí àtàbí ọgbọ́n dé bá yẹ fi hàn olóòwà tí wọ́n fi láwọn fi àwọn kan ríran sí fi hàn pé nìkan pọ̀ wá pa àwọn rẹ̀ rẹ̀ nípa wá pa ọlá rẹ̀ rẹ̀ nípa náà wọ́n máa ríran ẹni pé tẹ́lá gbọ́ tẹ̀lé yàn wọ́n wọ́n ti sọ pé nìkan báyìí bọ̀ ló sì wà ìgbà náà sánmọ̀ tí mo kẹ́kẹ́ fún àwọn tí ń yá àwọn àjẹmọ́ padà ẹ̀ táwọn aláwá ti wọ́n ti sọ fún wọn nǹkan báyọ̀ sí lógún ọdún yóò sì wọ̀ sí ẹnikẹ́ni ìsìn tí wọ́n bá sọ kèrè rí bẹ́ẹ̀ gbàtí náírọ̀kù sáré lódì ìgbìyànjú ní ọ̀gbìn ní ìtàkùn òdù nàìjíríà kọ́ńtì wo tẹ̀lé abájáyọ switzerland important àwọn switzerland yẹn bí àkọ́kọ́ tí wọ́n kọ̀ wá sí world cup under seventeen yẹn nàìjíríà wá bí tí wọ́n fáyínà àmọ́ ẹgbà jù náà kì í péré ṣùgbọ́n ọlọ́run ní òun fẹ́ bẹ̀rẹ̀ mọ̀pẹ́ nìyí òrọ̀ ni wọ́n na nàìjíríà jọ náà èyí tó á dùn mí jù tàbí tó yà mílẹ̀ lórí ibi àwọn ọ̀rọ̀ lọ nítorí ẹ̀ka wọ́n pèpè àtẹ̀lé ọmọ àwọn àmàbà wí tí wọ́n wù. ó dàbí ọkùnrin kan tó ní ṣọ́ọ̀ṣì kan tí wọ́n pè ní kíní kan ọ̀fìyàwó ìbáyé náà tí máa sábà kú dí tiwọn àti kíní eh, ọkùnrin náà ti kó eh, bọ́sítọ̀ yẹwọlé wọ́n ti bá wọlé wọlé tó bá ti di january márùn-ún ló bá wọ́n yóò pè dìtì kò dàgbé orúkọ ọkùnrin olóòní evangelical church of yahweh olóòpì dìtì ń jọ náà nígbà george bush àti clinton tó sọ pé clinton yóò padà wọlé bush tó wá wọlé ọkùnrin kan tí máa ń ṣe program tí wọ́n ń pè ní newsline nígbà náà bí aláwọ̀ dàbá yìí ń sọ̀rọ̀ franco bí bẹ́ẹ̀ ṣé franco bí sèyí jẹ́ kí ló kọ́ ẹ̀ franco bí sèyí gbogbo dọ́nà ló bá lọ ọ̀dọ́ rẹ̀ kí ló kọ́ ọkùnrin olómi evangelica church of yahoo ní àtẹ̀jà ló bá sọ pé sáà you predicted that anything we win American election but tí ó tún òṣùwọ̀n yìí mo ṣe fi sọ̀rọ̀ mi ó ní náà àbí ní ṣe sọ bọ́lá wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀ wọ́n ti bá a lórí ṣèṣe aṣọ fíìmù ẹ̀jọ́ ó máa ń gun òkè kan tó bá ti di dìsẹ́mbà yóò aṣọ kalẹ̀ yóò ní gbogbo tó ṣẹlẹ̀ lọ́dún tí ń bọ̀ yìí bá políṣẹ̀ ó wà lọ pàdé níbi òkè owó rìkọ́ọ̀dù rẹ̀ ó wá ṣe òrẹ̀ fún ibi tó sọ pé ó ní sáà ó wì wí ní Amẹ́ríkà ẹ̀lẹ́ṣẹ̀ lórí clinton wọ́n ṣe fún ṣùgbọ́n wá ṣe òkè ọkọ̀ rẹ̀ lọ́wọ́ only being pushed out by pollution and started begging me. Ẹ wo gan. Hm? Ọlọ́run ṣe àwọn àti. Kí la bẹ́ fara mẹ́? Fámẹ́nì yà sábìlì àná yà jíde láwùú ṣì hàrà lọ́sọ̀dà. Àwọn ẹ̀rẹ́ náà ní padà wà á ní lànàbìrì àbá àwa kò mẹ. wà á ní lànàdàrí aṣọ orí dàbí máa ń fi àrùn àrọ̀ dàbí mọ̀ọ́bù mọ̀ọ́ṣàdá. àwọn àjẹ̀lú ní lànàbìrì àwọn ọ̀gbọ́n àṣàrò ṣé aburú ni orí ìdàbí máa ń fi àbùdí bàbá lérò pẹ̀lú àwọn ará rẹ̀ ọlọ́run fẹ́ jẹ wọ́n yà rẹ̀. How are all that behavior own touch down? Àbí ọlọ́run ọba gbèrú kíni ìtọ́sọ́nà fún wa, àwọn tó wù wọn. Sọ torí náà mọ̀ wùlẹ̀ lọ bá bàbá kan gbé gbogbo béèrè lọ́wọ́ àwọn ayé pé kí ni yóò lọ bá àwọn tó wù wọn. Adẹ́gbẹ́ tó bá lọ, ó gbé gbèkúgbè lé lọ. Fàlìyàn máa lọ bá ọlọ́run, kóòlì yẹn ti máa bá ìyá náà ṣàdúrà. Ìyá máa ṣe jẹ́ pé ní ìsìnkọ́rọ̀ ànábì sọ bẹ́ẹ̀ ó kọ́ wa sàárẹ̀ tó ń wá ó ní ànábì máa ń bá wọn ní ìsìnkọ́rọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìfọwọ́n lálùkù àyè ànábì ní tó bá ti pinnu kó bẹ́ẹ̀ ṣe nǹkan ní ọdún fílà àkàkà méjì ẹlòmí ò ní súrà wúláàkì láti àtàn àti súrà tó bá wọ ọlọ́run kò ní súrà tó bá ti kàtàn tó sálámà tó sọ́jà lọ ọkùnrin ní ó wà síta bẹ́ẹ̀ mi ò tẹ́lẹ̀ one fifty one ta káwọn ló ti di أعمى شي صلاة الله إني أستغفرك بحلمك وأستكبرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تعلم ولا أعلم فإنك أعتال ولا أعلم وتقبل ولا أقبل اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك فيه فإن كنت تعلم أن هذا الأمر شاق لي في ديني ومعاشي وعاقبته فاصرف عني واصرفني عنه واقبل لي الخير حيث كان رواية من صحيح عاجله وعاجله ìtumọ̀ rẹ̀ ní ọlọ́wọ́ wa mò ń wá ìtọ́sọ́nà rẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ mò ń wá ìpìpì tó pa pẹ̀lú agbára rẹ̀ torí pé wọ́n lágbára ìwé lágbára ìwọ lọ́mọ ẹ̀mí o máa ọlọ́run òkú tí mo fẹ́ dáwọ́ lè tó bá mọ̀ oríire ló jẹ́ fún mi nínú ẹ̀sìn mi àti ìṣẹ̀lẹ̀ mi ní ìsìn àti níjọ wájú kádàrá rẹ̀ fún mi kó ṣe ní ọ̀rùn fún mi sì fàlùbáríkà sí fún mi ṣùgbọ́n tó bá mọ̀ yìí pé kí tí mo fẹ́ dáwọ́ lè yá burú ni fún mi nínú ẹ̀sìn mi àti ìṣẹ̀lẹ̀ mi ní ìsìn àti níjọ wájú gbé kúrò fún mi gbébi náà jìnnà sí nǹkan náà wá kádàrá oríire mi fún mi lọ́nà mi O sì yọrù sí fún mi. àdàbí ní kò ní kábàámọ̀ gbogbo ẹni tó bá wà tó sánmọ̀ ọlọ́run tó sì tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn pé kí wọ́n pẹ́ gbà wọn náà tó bá wọn lọ́dọ̀ àwọn èèyàn. ó bá yọ máa tẹ̀wà káàbọ̀ báwọn haúsá ní kọ́ wà wáyé lọ́sìn lẹ́kẹ̀ẹ́ wọ́n á wá rú iṣẹ́ wo ló ṣe gbà tó rí àyà lọ ṣe ìsìnkọ́rọ̀ ẹ̀wà yìí wọ́n á kó kiri ló jẹ́ fún yín bàbá wí lẹ́yìn náà wàá tọ àwọn haúsá tí ń fẹ́ wà wá ẹjọ́ ẹ̀wà màdúgbò ni àbí Katsina àbí ti Sókótó egbò làwọn káàsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ lè dáwọ́ lé bóò ni wọ́n ṣe ń rìn èlò lówó ọkọ̀ níbo wọ́n ti kó tó bá gbàmọ̀ràn tó bá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ náà ló fún ọ̀ṣẹ̀ tó yẹ. àwọn òkan lọ kán yìí bó ṣe é ṣe kẹwàá hàn lẹ́yìn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní wọ́n lu ọjà tòmátò ní tòmátò fọ́ngbà ìdè torí pé kò gbà mọ̀ wọ́n sáré pé wọ́n kó aláwọ̀ kó kò gbà mọ̀ ìṣùwádìí sínú ọlọ́run débi ẹ̀. wọ́n ní gbogbo ta mẹ́ṣe ni ká máa ṣe é fún kèé ṣe pé tàbá tẹ́lẹ̀ lórí orí ìyàwó nìkan ló ń gbé sí ọ̀rọ̀ wà fún. àmọ́ o gbogbo tọ́nà bá ti ṣe lọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ ṣe é ti aláàfin òun àmọ́ náà kò fi lówó àṣẹ́kì lọ́mọ́kà nínú ọ̀rọ̀ wákà ọ̀làwọ̀ ìmọ̀ tàt How how the hajj? How how you're all? Àbí ṣé kí n kí wọn àbí má kí wọn? Ìwé ṣe ṣe àwọn ìlú kan bá àbí ṣé yọ ọ̀sán káàbí bá yọ ọ̀sán. Bàbá mi ṣe kí n sẹ́ǹdì owó ìsìn àfihàn sẹ́ǹdì ẹ̀sìn. Irú àwọn nǹkan bá àwọn ọmọ ìlú tẹ́lẹ̀. Ápù mi lè yí wọ ní ẹ̀tọ́ rẹ ni wọ́n gbé ṣe ti ara lè yàn lórí. Tọ́lá mi ní ìṣe tí òkè ní sẹ́ǹdì owó sílé mọ́nù, ó ṣe ti ara kan tó fi bẹ́ẹ̀ lábẹ́ sàánù mi torí ọlọ́run ní wọlé mi ẹni dára ká mi tó kù ní sàn ọlọ́run sàn bámi sàn lábàá rẹ̀ ọdún ìyàwó sàn ìmọ̀ àti tulikiya wa ìmọ̀ ànàbó rẹ̀ náà ní ìgbòkùnkì ọ̀la àlùkò fàlà náà tẹ̀síwájú. وأوحينا, إلى موسى أن ألق عصاك. أولا موسى تعتمد جوتي wọ́n ti di náà wọn gbogbo ìyá ti bẹ̀rù kálukú sáyé kálukú bí ìdíje ìgbé òkúta ẹ̀yin náà bẹ̀rẹ̀ wáyé máa bá ìlẹ́rù nígbà tí mo kọ́kọ́ rí àwọn gbanúgbanú àwọn tí wọ́n fi ọ̀bẹ gbé kún wọn báyìí wọ́n ṣubú àyà yóò dáwọ́ èèyàn nílé wọ́n ní o tọ̀ tẹ́ ojú báyìí. Ìdá ni o, mi ò sọ ìdá ni o, wọ́n ṣojú ni. Ọ̀pẹ yẹn yóò lè jọ mú. Dẹ́ka wà ní ní ní ọ̀rẹ́ tó kọ́rẹ́ tó gbé jò ọ̀hún, tó gbé mọ́nàmọ́ná kọ́hún. Nínú ṣe lọ́kùnrin ká òun tó gbé bá ọ̀gá náà lè yóò dá. Wọ́n lè lè lọ sí ìfẹ́ lónìí. Nígbà tí wọ́n ti ṣe ti wọ́n ti pa bá ń sánú ọkàn àwọn apásọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀rù bíbà yẹn kì í ṣe ló ìta ní fọ́lọ́ ẹ̀rù bíbà àdámọ́ ọmọ èèyàn tí ẹ bá rí kan èèyàn gbọ́dọ̀ dáná àdámọ́ wa tí ẹ bá rí kan yóò tún kìjì ọlọ́wà sọ pé musa mọ́ bẹ̀rù ìwọ ló borí nítorí òun ló borí ọlọ́wọ́ fún àwọn ẹni tiẹ̀ ní tẹ́sílíà ìmọ̀ fún àwọn ẹni tiẹ̀ ní ìfàyàbalẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ fún wa ní bó ṣe ṣe fún àbíbí Yusuf nígbà tó rè yẹ kó wá bá wọn. ọlọ́ni ọkàn tí ẹ̀gbọ́n náà fà sí tí ẹ bá ṣe máa lọ ọlọ́run tó lè bá. ìyẹn ló jẹ́ pé kéèyàn máa ń sin náà dáadáa níjọ́ tí ìṣẹ̀lẹ̀ tó kọjá agbára ẹ̀mí omi ìlú bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nínú ọ̀fúnra ìwà àárín ìyànlọ́wọ́ kò ní jẹ́ kéèyàn kó lọ nínú kòtò lọ́nà lọ́wọ́ kankan bí máa ṣẹlẹ̀ ìdí ní kí wọ́n á dọ̀ba àbí àbí kó wá jẹ ṣífù àdúgbò ní gbogbo èèyàn ní wọn máa mú wọn pa àwọn ọ̀dọ́ lórí ẹnu kò. muslim ti bí o ti ká àwọn fúlàmù gbà níjọ tí wọn fẹẹ dáhùn òye lọ́wọ́ ní kàmẹ jáde ní ẹ má bínú bàbá wọn ẹlẹ́dẹ̀ ya ipa inú lílà ẹ̀jẹ̀ ẹ̀ka gbogbo èèyàn sì ti kó onídàárọ̀ ọ̀gá ni mi ò tẹ́ mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ ìjọ́jú ti ṣáṣá fún láì lẹ́yìn rẹ̀. ẹni bá ti súnmọ́ lọ tẹ́lẹ̀ ọlọ́run wà kún lọ́wọ́ jọ náà yóò ní ọmọ yóò ní ìtòrí ṣiṣẹ́ ìṣẹ́ láyé ìrìn òde ṣe wọ́n fi lọ́wọ́ dáadáa wọ́n bẹ̀ wò ní wọ́n ní wọ́n ní pa. bàbá rẹ̀ nípa wọ́n ní alábìínú ọ̀hún ẹ̀yọ̀ kan náà ní ọ̀pẹ̀ méjì kan sísè bí wọ́n ti ń sinmi àgbà àti ìbọn náà ẹ̀yọ̀ kan náà kò sí tí ó wà ọ̀fọ̀ sí àtàrẹ kan sí àtàrà àti. lásìkò ẹ̀yọ̀kan náà ni ó bẹ́ẹ̀ sí èṣù àti wẹ̀wẹ̀ àti èṣù lẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ lásìkò yẹn bí ìrọ́jẹ́ tó ti súnmọ́ lọ́run tẹ́lẹ̀ ọlọ́wọ́ fún yẹn ní dúró ṣinṣin èèyàn nígbà nǹkan yóò wá ṣe é ṣe ọlọ́wọ́ wà máa tọ́yàn ọlọ́wọ́ sì máa kún yàn yóò sì máa tì yàn lẹ́yìn èèyàn sì máa ṣe dáadáa tẹ́lá àwọn adájọ́bìnrin abọ́lọ́ṣẹ́bí ìyẹn ló wọ́ọ̀sì ó ti náwó ó ti ṣe wàhálà àwọn kándídéètì pé ẹ̀yìn twenty lẹ́bẹ̀rẹ̀ àwọn leaders wọ́n padà eliminate yóò mẹ́wàá àwọn leaders kan tó ṣe kọ́kọ́ síbẹ̀ meeting after meeting ní yóò ṣe jù tẹ́ bá ṣe meeting kan sí àwọn olóòtú ṣe tiwọn àwọn olóòtú bá tẹ́lá jẹ́ mẹ́wàá ló ṣe meeting àwọn méje kan padà ríra nínú àwọn méje ẹlẹ́rìn kan padà ríra nínú àwọn mẹ́rin àwọn méjì kan kù àwọn nígbà wá fáínálì wọn ló pọ̀ ẹ̀yìn méjì àìwẹ́ àwọn nígbà tó wọ̀ lánàá ṣùgbọ́n wọ̀ ní ó wá dídọ̀ ìrìnà bọ́ọ̀n ó ti wá dídọ̀ gbọ̀ngàn last card fọkànlá gbẹ́bọ̀ ẹ̀rẹ́ lọ́wọ́ kékeré báyìí just ìgbẹ́lẹ́ tí a wọ́n ní ìlú àwọn àwọn ẹ̀wà àwọn ọ̀bẹ ìlú àbẹ̀dẹ̀ ń jẹ́ sọ̀wárí ebi ń táwọn ẹ̀rí ilẹ̀ ilé tí a kọ́ sí wà nínú wa máa jẹun jẹ lọ. wàhálà ìlànà àdìyẹn tẹ̀ pé ìṣẹ̀lẹ̀ mi ìdí nìyẹn. àbẹ́yìn dáadáa la lórí géètì ẹni dáadáa tó jẹ́ yídà ikú owó lọ́wọ́ báyìí oníṣùmọ̀ ìgbọ́n mi wọ́n sì ta epo sí yóò dá kọjá kó tó gbowó pé gbogbo gbogbo ìwé mùsùlùmí ò gbọdọ̀ ṣe wò tó bá ṣe bó kírun lọ́rùn nígbà wò àbí tó bá padà tú bá wò. ní bó ti ṣe ṣíríkù mo ti ṣe bọ́. olùkọ́ ayé náà ń ṣòṣèlú ẹ gbọ́dọ̀ tẹ́sí máa ń gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn àfa omi ní mẹ́ẹ̀sì ètò ìwé àwa lè máa gbàmọ̀ràn lọ́dọ̀ wọn. ẹgbẹ́ òní oní mímọ̀ kí wọ́n pé ẹ̀sìn ètò oní mímọ̀ àti ìwé torí kò mọ̀ lábẹ́ ẹ̀sìn ìyàwó wà láàrin rọ́hìm àti áhìm láàrin ábìd ó ẹni tí ń sin náà tó súnmọ́ ọ̀rọ̀ ìyàtọ̀ wà láàrin òun àti òní mímọ̀ ìyẹn kíá nínú àdìsí rọ́hìm ẹnìkan tó pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún tó wá wò pé á ètò ọ̀pá ètò tó lè lákòrí jì àwọn onímọ̀ tí máa ń lùlù lùlà ìlà rọ́hìm rọ́hìm wọ́n bá júwe ábìd ẹnìkan tó máa ń ṣe lọ́ọ̀ dáadáa wọ́n ti pa àmọ́ mọ́kàndínlọ́gọ́rùn gbòòrùn sọ́lọ̀ ní foríjì kọ́lọ̀ lè foríjì ẹ̀rẹ́ báyìí bá pàápàá nígbà tọ́lọ̀ fi foríjì mọ́ gbogbo wọn pa ìlọ́dún náà ló bá ẹ̀yìn ogun ọlọ́pàá pa nípa lọ́rùn kí ni ìyẹn tún pé ṣé kò sọ nínú ọmọ ṣẹ̀ wá fún nínú nínú àmì ní àbá ọlọ́run foríjì àmọ́ má jẹ kú òmìnir ìlú àwọn ẹni rẹ̀ àárín àwọn ẹni bí ló wà yìí. lọ́nà rẹ̀ bá já ọkọ̀ ọ̀gá níbi ìtẹ́lẹ̀ ó kú bí mo lọ máa gbé lórí kó lọ lè máa torí ẹ̀ kó lọ sáàtì kó kó máa lọ gbé bẹ́ẹ̀. torí kò sí wọ́n kọ́ lu ẹ ní ọ̀pẹ́ṣọ̀ bá dé àbí òní kọ́ lu èyí. ẹ̀yin náà mo kọ́ lu ẹ̀ pé ra yìí nígbó ni ẹ pé ra yìí ẹ fẹ́ jọ wà ní tíìmù náà fẹ́ jọ ní klọ́ọ̀bù náà tí ọ̀gá ọmọ fi ha mi last ẹni yẹn ò mọ rí o kó o mọ kóró rẹ lọ́yọ̀ o ìdí mo sá sábàyé bẹ́ẹ̀ òun náà ní bí a gbọ́dọ̀ wa káwọn bá di kí ni káwọn bá ìdá káwọn yà ká cctv káwọn yà lẹ́kọ̀ọ́ sí وأوحينا إلى موسى أن ألق عصاك wọn náà jẹ́ bá tiẹ̀ lẹ̀. ìdá ìyá jẹ́ lọ́fún bá yà fi kú. ìdá ìyá subhanallah ọlọ́run bọ̀rọ̀ sọ ní gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀. ìtumọ̀ rẹ̀ pé ìjùlẹ̀ báyìí èdè ó ti bẹ̀rẹ̀ sí dáhùn ìlú mi. yàtọ̀ bí ṣe ń jùlẹ̀ náà lórí èdè ọ̀tẹ́lẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í gbé máa ya fìkúrù àdápa irọ́ kan ọ̀pá ó bẹ̀rẹ̀ sí í gbé nítorí pé tí wọ́n yẹ ṣe jù okùn ní ọ̀pá yìí tọ́lọ́run yẹn lè jò tó kọ́lọ́run adé kò sí tí ò lè dá ó sọ ọ̀rọ̀ àyà ó ti sọ ti jù ní jù gángan ní kì ṣe ṣojú èṣù ní abẹ́rẹ́ ti gbé mi náà. ọ̀pọ̀ àìṣàkùn abẹ́kọ̀lẹ̀ máa jẹ́ lóyún àmàlù. àwọn ọ̀dọ́ ṣẹlẹ̀ níjọ́ náà irọ́ fojú hàn báwo la máa ka àwọn àgbogbo tí ń ṣe tọ́nà wá di ṣe tó lọ gbogbo ìwà rí pé sẹ́tù ah, ni ó dàbí ẹni tó sòkì bẹ́ sára ìjọ ti akẹ́kọ̀ọ́ ọlọ́run jẹ́ kí ẹ̀wọ̀ ẹ̀sìn ó yé wa wọ̀ bọ̀ kígbẹ́ yóò ṣiṣẹ́ torí pé èṣù ti sọ fún wa àbáwọ̀ ti sọ fún wa nínú ṣọ́ọ̀tù ìsìlọ́ọ̀ ọlọ́run máa tàn wọ́n jẹ́ bisautika pẹ̀lú ohun rẹ̀. Ọ̀nà. Aláìjìnì bá àlẹ́ yìí. Ẹ̀ẹ́ yọ̀rọ̀ kí ni ìfọ̀láìlì. Ẹṣin rẹ̀ kò jà wọ́n lógun. وَرَجِيكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ kó o sì máa bá wọn kópa nínú gbogbo òsèmí wọn làánú ti sọ pé kódà bàbá bẹ́ẹ̀ súnmọ́ ìyàwó wa ká sọ pé àwọn ọ̀hún ọjà níbi náà ṣe tọ́ọ̀nù wọ́n ẹ̀já níbi ṣe tọ́ọ̀nù náà lọ sáà lásìkò tí káàkiri fẹ́ wọ lóògùn tàdá yẹn gangan bàbá bẹ́ẹ̀ dúró sínú gàngá yẹn ká sọ pé àwọn ọ̀hún ọjà níbi náà ṣe tọ́ọ̀nù ọlọ́run lé ṣù jìnà sí wa wọ́n ẹ̀já níbi ṣe tọ́ọ̀nù náà lọ sáà lé yàwá yá èṣù wọ́n ẹ̀já níbi ṣe tọ́ọ̀nù náà lọ sáà yá èṣù yá nǹkan yìí ṣáàkì kan máa bá wọn kó pàánù gbogbo nǹkan gbogbo àgbàlẹ́ ìdílé tàbá ń jẹun ká ṣe bísíláì kálá àwọn ti ṣe bísíláì nígbà tá a jẹun lọ́nà ká sọ pé bísíláì ká ò bá dà wú wà àfihàn àdébí lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tẹ̀sù ti jẹ́ ní oúnjẹ yóò pọ̀ kalẹ̀ bísíláì níbẹ̀ àti ní parí tó tẹ̀sù tó bá wá jẹ. ọlọ́wọ́ ní وشاركهم في الأموال والأولاد وعدهم في الأموال ما بقوا بقى بك أجمع شفوه jẹ́ káwọn èèyàn bàbá níbi ìrògbò owó ṣíṣe jẹ́ wọ́n máa adájọ́ bá aṣọ lánàá wà àwòrán níbi ọmọ bíbí bá wọn kó pa jẹ́ kí wọ́n wá wọn lọ ìjọ ṣoṣoko jẹ́ kí wọ́n wá wọn lọ dí òkè jẹ́ kí wọ́n wá wọn lọ ọ̀dọ́ egbò kí wọ́n láwọn fẹ́ sìn jẹ́ nígbà táwọn tí òwò ọmọ náà rẹ̀ tí wọ́n fẹ́ súnmọ́ ìyàwó wọn bá kọ́ pánbẹ́ ó lè bíbí kúbi ọlọ́mọ ní kí yàrá lé káfá mẹ́tàgbé àti ṣàdúrà yẹn kí ìran alọ́jọ́ ọmọ yìí tí ò ní bọ́ràn. wà á yẹ mú. wọn wá ṣàdéhùn fún ẹni tí wọn lọ gbẹgbẹ yẹn wọn ṣàdéhùn fún àwọn tí ń tẹ̀lé ọ. Wàdà yà ìlú ṣe ṣe àdéhùn bẹ́ẹ̀ yẹn yóò ṣiṣẹ́ ṣùgbọ́n kí wọ́n fi àdéhùn yẹn. wọ́n lè ṣe. ṣàlàyé pé ẹ̀rí kẹ́ńtọ́mì àdá ọkàn wọlé sí láàrin pa tàbí lòdì tó ti ṣògùn mọ́ ẹgbẹ́ pé wọ́n kàn mú yóò bá kú ní ìdájọ́ àwọn ọmọ ọdún kan láàrin tẹ́kọ̀ọ́ ìjọba wọn kú sí kódà tí ò pẹ́ yìí nígbà tí ìbọn wọ̀ láàrin ṣé wọn ò jẹ́ àṣejẹ ni wọ́n jẹ ṣùgbọ́n èṣù ṣe kí ni ẹ̀tàn ni ó wá yọwọ́ fún wọn ní tó fi dangerous èèyàn máa ṣòdì lẹ́nu ní ọ̀dọ̀ ṣùgbọ́n ayọ̀wọ́ èèyàn ò kú nígbò tètè rí torí lásìkò yẹn wọn gbára lọ́nà nígbà tó kú ó gbára lé èṣù nǹkan tó ṣe yẹn làwọn abáàbí ní ká má fi oúnjẹ sí ká má fi fún wa sápá ká má fò ká and you want to commit someone lọ́wọ́n kó àwọn àkàbà kí wọ́n lọ pé kí wọ́n yẹn ká ní kankan má kó sí máa kú ìkọ́ ọ̀hún eh, ẹ má kó sọ́ọ̀hún torí pé tó ré ikú pẹ̀lú ẹ̀ ní ìlú kìkìrì torí dáa níbi ní ìnà ìnà ìnà àmàlì wà tìwé ìlànà ìnà rúkọ̀ wà tàmàlì wà tìwé ìlànà ṣe kọ́ ọ̀fọ̀ pípé àyájọ́ wátàmánì oúnjẹ dídèmọ́ra pààrọ̀ ìgbàdí ìfúnpá wàtìwẹ́yà àti kéèyàn máa ṣe òògùn ìfẹ́ sófin òhìbá kéèyàn máa sáfìbá ṣe ń kọ́ àlọ́ ìrẹ́wọ̀n náà ìgbọ̀nfẹ́ kàlẹ́ وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم بطور بطور وادا تودي بانغوايا tọrọ ti yanjú náà èso àyànjú ọlọ́run ọba ṣàdéhùn òdodo fún yín o ṣùgbọ́n òun tó àdéhùn ẹ̀ tì í ṣe fún yín ìdí nìyẹn tó yẹ pé ó àwọn ọ̀dùnrọ̀ ó ní àhà èèwọ̀ rẹ̀ ní ó dáàmọ̀ ní láti ní kó má pè é ní jẹ láti ní kó má ṣe kìíní kan àà èèwọ̀ ẹni ó ti gbàgbé ó jẹ kọ́ ni àà ó jẹ láàyè àà aṣọ sáàfù ni wọ́n ti mọ̀ pé kò gbọ́dọ̀ ẹ omi gbóná mọ́lẹ̀ má da omi gbóná sí ọ̀nà tó gbà mí oríṣiríṣi kí ni ìdíkọ́nù bẹ́ẹ̀ ni káàdé káwọn tó wá ń jẹun náà bá kó bẹ́ẹ̀ àwọn ọmọ aṣọ ìwọ̀ yẹn tà wọ́n gbogbo ẹ bá sì ti bẹ̀rẹ̀ òkò lónìí kò ní í ṣe ní òkò tí è kú torí tó kù ní kò ní í lópin ẹ̀ dẹ́gbẹ́dẹ́ tó lọ bẹ̀rẹ̀ sí sin sin ọlọ́run kò ní í sin yin ọlọ́run sísìn tó lè kú yóò máa yan náfìlà yóò máa ka kùránì yóò máa ṣàkọ́rán pàápàá yẹn lọ́wọ́ bá lẹ́nu yẹn òkú ọ̀la kí ni gbogbo ẹ̀yin ọ̀gbẹ́ tó ní ìsìn torí ẹlẹ́rù bẹ́ẹ̀ ní dàgbà kẹ́ torí àní mọ tẹ́ ṣe mẹ́jọ àwọn ìjókòó máa wù láràárọ̀ gbogbo èèyàn ti lọ bí iṣẹ́ wọn nìkan ló kù sì pè é èyí ó sì fẹ́ lórí ìdókè láì ní wọ́n ní bọ́ọ̀lù ọ̀ṣá ṣùgbọ́n láìpẹ́ ọmọ kùránì ike kùránì lóògùn fi na júdà tó bá dàgbà ó lè parí ìdáhùn mẹ́wàá ogún ọgbọ́n ó tó kú ó lè dé kùránì ẹgbẹ̀rún lásìkò yẹn ṣe fẹ́ ìtajà àti báàmù ìdágbàdo ní ìsìnkú àwọn ọ̀tá ẹ̀rọ ṣùgbọ́n nígbà náà wọ́n kò ní kan káárẹ̀ kò sì lé kòrò lọ ojú kan ló wà ìgbà náà ló wà máa ń fani kùránì tó náà wọ ara dábọ̀ láti ìwọ̀n kùránì kí ká lọ mọ̀ náà ìpín tó jíjọ́ ògbó ó lérò kó ní dábàá kó lọ dàgbà ọlọ́run tẹ̀lé jẹ́ òjò kọ́ ọ̀run láyé kí ló mọ̀ sí ìgbà àpò onífíìmù ọba náà tẹ̀ ní bọ́ ọba wọn lórí ọmọ burú sí kò ní dá sí àbúwá bó ṣe dàgbà tó ní ìṣòro tó kò ti dáwọn ọmọ ọ̀gá obìnrin ti bára wọn lóko bá ọmọ ọ̀dọ́mọ mi tó léwu ọlọ́run sàn wá. náà ọlọ́run ní fàbúlìkù náà ní káwọn kọ́lá kò sọ ìlú sọ kiri níbẹ̀ láti borí wọn gbogbo wọn wá dé ní ẹgbẹ̀rẹ̀ وألقي السحرة ساجدين lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn obìnrin náà wá forí balẹ̀ fún ọlọ́run musa pẹ̀lú òkú ọlọ́run tó bá dọ̀la àwọn tẹ̀síwájú láti lẹ̀ àwọn ẹ̀kọ́ akọ́ńdẹ̀ ó pọ̀ ní àsùnkẹ́ alákọ̀ọ́kọ́ mẹ́kẹ́yà tó tọ̀lọ̀ tó dábí ìbàdí tó balẹ̀ fún ìmúsa ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa mọ̀ dájú pé ọlọ́run ni ó ṣe ẹni láti di ó tọ́lọ́ ní ó padà borí gẹ́gẹ́ bí Mùsá ṣe borí. Àwọn ẹ̀rọ ni Mùsá ti arú àwọn méjì péré. Ẹ wá àwọn ọkùnrin àwọn tó ń tọ́ láàrin, ẹ wá àwọn ìjòyè, ọ̀tọ̀ kùlú àwọn abẹ́gán kan sọ̀rọ̀ rí àti gbogbo olùgbà pẹ̀lú àwọn olórí àwọn òbí. Òwò Mùsá àti Bánígbó arú wọn wò wọn. Sọ irú ìlú yìí fẹ́ gbé gbó pọ̀. Ìwádìí náà ló ń kírun bẹ́ẹ̀. Lọ́tọ̀ ni gbé gbó pọ̀ kó mọ́ kírun náà máa fi mú tiẹ̀ lọ tó bó ṣe jẹ́ ìyọ̀kan náà ló ṣe torí wọn. àwọn ọ̀dọ́ wọn torí pé gbogbo ẹni bá bẹ̀rù ọlọ́run gbogbo tọ́lọ̀ ń dá ní ọ̀rọ̀ bẹ̀rù. àlejò sọ̀rọ̀ máa yọ sàn nílé bá fẹ́ jáde lé tó bá ní sinimá ìgbà kan tó àlọ́ wà láàyò làwọn àgbà tẹ̀lé láàbẹ̀ náà sáré ìlànà fún ìbẹ̀rù. gbogbo ọlọ́run ọlọ́run sàmọ́ dáadáa ọlọ́run ti máa jẹ àdéhùn dáadáa ọlọ́run sí lẹ́nu ọ̀kan èébá wí tó bá mú kó alábọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló dùn aládẹ́ èébá wí tí ò bá mú tó já sí jí bẹ́ẹ̀ ọlọ́run kó bá alábọ̀dọ̀ ara wa ti ṣe fún ọlọ́run ṣe fún méjì rẹ̀ fún wa àtàwọn àtẹ̀yìn ọlọ́run jábá níbi ìwọlé ọlá jábá níbi ìwọlé ọlá má jáwa léyà níbi subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa anta náà alhamdulillah ìjọba fún ìkọ̀kọ̀ wa àbíṣàlá àwọn tí ó wà fún wa àkọ́kọ́ ọkọ̀ lórí sílùú dánilẹ́kọ̀ọ́ wa wáyé ní ọjọ́ sátọ̀dé so wọ́n fẹ́ kí abáwọn àmì ẹ̀kọ́ lòun ṣe nírọ̀rùn how to move supreme council for islamic affairs ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa wáyé ní ọjọ́ sunday ní àyíká wa yìí wọ́n fẹ́ kí gbogbo akí àkókò àpẹ bẹ́ẹ̀ náà sì ni ọ̀kan ìdààmú sílù ọjọ́ sunday náà tí wọ́n máa wáyé ní ọjọ́ àkọrẹ gbogbo ààrẹ wọ́n pè síbẹ̀.